dangbe bele shei bele shei gadangbe. second chance tó èkó lọ yìí kẹ̀kọ́ lọ ìfẹ́ wọ́n bí anẹ́ lẹ́kẹ́ lẹ́kẹ́ lẹ́kẹ́ Beleşey! isheshie ike bele ishe gadagbe Philadelphia nyokro e eh. wala gbemo isheshie nanyu mgbe bashrewe bi eko e eh. yewo benemi e eh. n'ọchọ nyemi n'eche nyemi ejake bele esheshie dromo yekese noko noko be yehowa zebaut bobe dromo yekese noko noko be afia nyokro anyemiche onyemi nileweche enyemi beleshe gandangbe filadelfia nyokro anyemiche onyemi nileweche enyemi beleshe gandangbe filadelfia nyokro dromo ee dromo sọn ablade abi Philadelphia, nyokrɔn gbɛdza nɔ to ɛnɔ nɔnuwɔyɔ nukɔ nim. Lalacheke, anointing fall on me. Anointing fall on me. Let the power of the Holy Ghost fall on me. Anointing fall on me. Emu fọ́ọ̀làṣù èmi náà èmú fọ́ọ̀làṣù èmi náà àní ewa yọ òmùmọ́ kúrọ̀kúrọ̀ lẹ́mìrì àhà èmú fọ́ọ̀ aṣuemina dromo ee dromo san philadelphia bi philadelphia jo kron gbẹjano to ẹnu ọ̀nà ni wọ́n ṣe ńmalẹ̀kẹ́ no ntɔle mumɔle yɛ mi nɔ ewɔlɛ etumi ni mi ba dzadze sani kpakpa mi hã ohia afoyi ni mi sie gbelemɔlo heyeli mi hã no ŋɔlɔ yi lɛ ablade abi wɔtsɛ steven adumtse ɖo anyigɔgbe kɔ wa kɛ atsu le wɔŋɔ belemɔ fɛn mɔ ni atsu le boko aha le sɛ yue mɔe ese yue mɔe ne nɔ hewɔ ni ŋmɛnɛnɛ wɔgbla sɛn ye second chance tv ka fmn e benafe nuwa jura otu angbe ye nyumoni chumwe ne kaba ha wo ye ochi ne hu emi ye ni wagblami wagblami ye wo shikwen ye mu amli benafe nu onu shishimi mi ablade abi macho ne ke igbe ne no ni mangonga mo pele ma wo che steven adum che du anyugbogbe efe ko ni okwo wo kejo wo ke yehowa ajo agbene philadelphia fe manye ofo manchemei fo ablade asinɔnkpakpa ni ewie adum tselia ekome klɛnklɛn mɔ mama wɔkɛ yehowa adzɔbu ne fatɔhe ŋmɛnɛ ŋuɛ edzi ogbedzunɔ ofɔmɔ gbedzunɔ wɔkɛ wɔn hã bo fɔmɔ yeli kpakpa yɛ owala si lɛmlɛ ogbedzunɔ yeli aha na sɛ namɔnɔ ni babawo ehã bo yɛ o si lɛmlɛ agbɛnɛ philadelphia bi nikɔ lɔɛ second chance tv kɛ ni amebɔ second chance fm tue wɔkɛ yehowa adzɔ nye babawo. agbene the world of radio second chance fm keji obaga ke pupa no onne ba se wono ye 102.1 mg megahertz e no agbene keji osekuma se ke ipupa e no 88.9 megahertz onne ba se wono agbene keji osetechi manke ni amliye onne ba se wono ye 105.9 megahertz e no ni ose takrade ke ni amliye 94.3 megahertz onne ba se wono kadi ohyɛ hoɛ 103.5 megahertz ɔne eh, ne ba ahyɛ agbene kadi ohyɛ sunya ne kɛ ikpokpaa no 93.9 ablade abi philadelphia adwokron gbagya to ɛno ɔno no wɔyɛ ɔne agbene wache steven adumkyɛ edua eye youtube channels enyo ɛyɛ live stream kaagbe ne ekome ni dohu aboa ni bi fɛn na ni fɛn ekome ka ota o ni o subscribe kaji otwas egba steven adum chedua ebe agbele fefew keke bụ hụ obotemre agbene hụ afi na-ewe ya operation 1 million subscribers wọ́n kpanyefa yi akenye subscriber anye like awọ channel ẹ eh, eh, youtube channel eh. bene bẹ́ẹ̀ni afei ni wọ́n kẹgbẹ́ ewie mu ẹ wọ́n ṣan paulo ji onye ọ̀ṣẹ́ ta akẹ́mi paulo ẹ bẹ́ẹ̀lẹ̀ kọ́ ọ́ni fèé mọ́ mi abladi abi philadelphia nyokrɔn gbɛdzanɔ to wɛ notue oboɔ ni okun ɔwɔ ne wɔba fo wɔ esraw nikeji wɔba gbɛdzanɔ to wɛ eba tsanɔ kaatsi oye kura philadelphia nyokrɔn gbɛdzanɔ to wɛ no okun ɔno oboɔ wɔ toe ne. Achao minora akushika adotei. mila la rie mɔ ne yitsoji nyumɔ bɛ ŋku le esayafo nyumɔ bɛ ŋku le esayafo lɛlɛŋ lɛlɛŋ yehowa bɛ ŋku le esayafo nowɔ ninyumɔ etu gbalɔ seven adum tse bia yewɔ be ne ami kedzi mi nyɔnkyewe mlami fɛ yɔ mlilɛ eyɔhe odase akɛ yehowa nyumɔ oyɛ nyumɔ bɛnku le esayafo kɔɔyɔkɛ nsɔtetopo fɛ yɔhe odase akɛ yehowa nyumɔ oyɛ nyumɔ bɛnku le esayafo chahu ni eba ebacha shigbowa eyohe odase ake yehowa nuno agbojibo keji tina tetepo jejamli ni ebomu eyohe odase fan ake yehowa nuno oyo emu ni numo benkule esayafo nwenfe dio niminu gbe kobo nimi bi ake menigbeine ni aheri minɔ ake yehowa ni mo gbeini ni dzi steven adum tseidzi agbei ni gbeile ke mi ake hani otsi anya omi si nokonoko bɛ ehie ke esele nokonoko be ni hulubowa ake filadɛɛ ya ni wɔ here nɔ akɛ odehe kronkron ni nyɔnkyere ho bo wa akɛ philadelphia ni shitɔn here nɔ akɛ ode he kronkron ninami hu wa ake philadelphia nisitan here no ake Odehe he kronkron ni wona ake numo remone helai ehye adesa hie ahye bele ekpata adesa hie ohia efite gbɔmɔsuke eban odzotsa amale ni sufɔn nuwɔninyunmɔ etugbalɔ steven adumtie diayɔ benin ami. kewɔ boletue ni wɔn dze wɔ hesɛ ni wɔn nada na anɔ wala ene tsɔn wɔ akɛ nyumɔ yɛ nyumɔ bɛ nku le esayafo kristo eye nkunim kristo eye nkunim nyumɔgbe stephen adumtsedia eye nkunim philadelphia Dromoe, Dromonson, Dromio, Dromison, Abladiabi, Philadelphia, Nukron, Bejano, Toeno, no, your name. jekobeto onye ọstudios na-ehie na-ayọ elu ekpanakpana n'minta ụmaji amekpomachọbụ klenklemon ntawo majielekpomachọbụ ji minu richard tete amuati leji organizing brother ye ashama nke ikpokpa bra Richard dúró mi ooo. Oh. dúró Second Chance TV. Benewa wọ́ singa ẹ̀ Second Chance FM. Benewa yín singa ẹ̀ sàn. Benewa yín singa ẹ̀ sàn nẹ. bra Richard. kẹ àṣà máa kẹ pọ̀ máa Philadelphia movement ọ̀kẹ́ oh, ń yẹ kẹ. ẹ̀ o máa ń dúró mi náà fẹ́ ní okùn ẹ̀ náà yà ẹ̀ pẹ́pẹ́pẹ́. bẹ́ẹ̀ mọ́ sùn kan ẹ̀sà níní yà jà pẹ́jì bẹ́ẹ̀ ẹ̀ǹgẹ̀ yà yọ̀ náà. tún wà lè kan àṣà máa lẹ ẹjí kò ní noko bẹ́ẹ̀ noko he bẹ́ẹ̀. ne daje ne mana no o mhm. mana ka no fe no ya no ba no ko ji se bita fa cha o mana nya mo no mai se besami no ne philadelphia ba wana ka ne mra de san angebe ka ha wa mo wo ne choka wa ba yo se ne wa ba le ka ke mo wo be mi ne mhm. ne wa ngape yo chope yaka yaka ma mi ha ne wa le ka eh nomro ya ya mi ole mo ha ne e ha wo e ne ebua ni anya ne kapuo si mhm. ne le mo won won mhm. ne ka ha ne ne le mo won sun lo ka wa sun mo won sa ne le ni mo bua nya ho mhm. ne mo won mo won ka ma ho lo pi ole wa ngabe ka ha mo won wa we ni chelo mana ka solemi o da je ne mana ni he nga bai ni he nga bai ne klim so wa nga kri no fe no ko nga no ya pepepe yo ablade abimo enu wa anu ne ji nyemi nu Richard Tete Amuate mone te a no ne gye enya ɔde nyame no ishmael kofi egyin ne egya a yɛka aso aka ɛkopaa no lɛgye organizing brother yɛgya ne etu ɔgbagya no to fɛn ha wɔkyɛ steven adom kyerɛ du anwumɔgbo yi fɛɛfɛw yɛgyɛ nkɛɛ ne amfee bra ismael dromo ee second chance tv bɔni wɔ kahi nɔɔnɛ oo bɔni wɔ tahi nɔɔnɛ bɔni wɔ tahi nɔɔnɛ bra ismael te philadelphia movement ɛ e nɔ yakɛ sori mɔ yɔ tɛ k'a sɔ akɛ kpokpa ya. yoo o wa dɔn o ci ekosɛ ete bani na wɛ ko yankuni yeli mi. bia na yan ka so Philadelphia movement ke popa no fe sele mo son ke no kole kole eh Titi eh, Richard Ewie ke e chon ase ama suke ba ke yo je ni ko ba won wo ka so a eji awusa wie mu ni esisi chon mo ji jilayeli yo be be nke na gbe na ni je ne ke fe ni ba na nke baako eweku ìwọ nọfẹ no yàfẹ kaplẹ kẹ ayé jala nẹkẹ nẹkẹ si akẹ ni nyumọgbe ba mhm. kẹ nyumọwie mọ ni bianɛ kɛ tsɔse wɔ kɛni bi ehan ni na ka play mɔ fɛn bianɛ e basi di o ehan ni wɔle akɛ je mla n'o b'a tesi mhm. alo play mɔ n'o b'a play alo adzɔmɔ n'o kɛ ne b'a fa tɛ e ne de b'a nani o nani si kɛ nyumɔ lɛ cɛ kɛ jɛ ko ŋɔɛ kɛ hã ko bɔ n'o ko kula. Mhm. yɔ bianɛ kɛ sɛ beni asɔni wa taasi ni wo bo wɛn wie mɔ to e. yɛ mo mhm. fɛn mo kɛ e kan ba taasi na bɔ wɛn wie mɔ to yɛ k'a gbɛna wɔ e. papa kɛ take it do kɛ a receive bɛ o b'a sɛ si yan o da se n kasi e mɛ bo ɔnɔ fɛn náà yàlɔ fiyefiye. wọn da ɲɔgɔn si. Mm. yoo abiladi abi mɔye ni wa nu ne di nyaminu ismail kofi ejin ni mo ni tiɲɛ na ni di ete di nyaminu yimanu asirefi gogo. Ni eja a yɛtaa ma wo yarefa philadelphia movement a eh, mi yɛ lɛgye wolo malɔkɛ ha amɛyɛ gye nkɛni amfɛɛm brahima eh. dromo ee ayami dromo sɔn second chance tv bɔni wɔ kahe nɔɔni second chance fm bɔni wɔ buhe nɔɔni bɔni wɔ buhe nɔɔni <laughs> brahima tẹ́tẹ́ ma oyarefa philadelphia movement ẹ̀ eh, nọ yàkẹ́ ṣeré mọ̀ yọ̀ tẹ́. a dromo na ẹ káwé oyarefa tẹ́ ma wọ́họ ẹ̀bùrí gan-an ṣìṣì. ìwọ tẹmọ yarifa efe fu eya fu tọmọ ẹbùrú gọnà afua ní eba nínà wọ lẹ́lẹ̀ wọ́n fẹ́ tọmọ ẹ̀dẹ̀ e ntúró mẹ̀mí bí ní kọ́yọ̀ kò ní tọ́ àwọ̀ yìí ẹ̀jẹ̀ mm. kọ́yọ̀ bíbí wọ́n jọmọ ẹ̀fẹ̀ e jọmọ kòmé wọ́n jọmọ ẹ̀fẹ̀ e kò ń ta ń ta nọ́ọ́ni mọ̀kò bẹ́ẹ̀ bá lákàwọ̀ ní ẹ̀jẹ̀ ànúnyàm níjọ wọ̀chẹ̀ Stephen adúnjẹ́ edu ànyìnbọ̀gbẹ́ yẹn náà ìwọ wọ́n fẹ́ wọ̀ kẹ̀hìn wàlẹ̀ kẹ̀hìn nọ kàmọ́ kẹ̀mí ìṣẹ́ nyɛ wɔ papa ni kyɔn mɔ sɛ deɛ nan ha ni wɔn hwele ojogba. ojogba wɔn da nyɔngɔ si yoo abladi abi mɔhe ni na eji broda emmanuel ashrefi gogo ŋmalɛkɛ nɔfɛ nɔkomli yɛ wɔkɛ agye sisi akɛ afa kɛ omega nyɔngɔ tún akɛ sisi nyɔngɔ wɔ nyɔngɔ ni wɔ nyɛ sɛ ni dzi duro lɔ nyɔngɔ ena yi wɔ ba ma wɔ biambeni ko wosolio kegbele froto na ye gbekene gbeja no to ye Philadelphia nyo kron gbeja no to ne no nye a wosolia

ninuntsɔ na miɛ emi kɛ wo ka nunyam n'isa sa ahan gbɛlɛ wɔn dabo si yɛ wɔ nuntsɔ yesu kristu gbɛ ami amen. amen. yoo ablade abiyemọ erinyanu ne di broda emmanuel gogo le egbele na egbɛkɛ ne gbɛdzanɔ to ne nɔ heni nhyɛ nyisɛ otiɛ ni wɔ kpeɛ wɔle akɛ edi niyɛ nfe mɔhɔgba kɛsida wɔle akɛ yɛ tutu asafo saa aya mokomoko kura ya ija akele akene ya na ahwe alo ata ikotoku e ene wo alaji sigmene ne wo bia ka mini jino ni ebaje ne nikaji aka aya ni ye mfe mo so mo lo aya na afe da so mo aki ohu keba ene wo mabibrahima mini ji te mo nsane nu wo ni ni ye mfe mo so mo ne abale baba o bia beni wona ni me ki okeba aka abana abadanyo boshi yo wofane oyibo adon nintua ajobu baba efa tɔ ye ɛɛm ila kɛ ma ɲɛma ŋɔnɛ kɛ igbɛnɛ ni kɛ ŋa wɔcɛ lo mhm. si bɛ mi ŋa wɔ fɛn wɔcɛ mhm. kobe ɲumbɔ gbeyin mhm. niji adum tse du ya niji ɲumbɔ gbeyin min cɛ la kɛ mɔni ɲumbɔ e mu yɛwɔ bi naa mi ojo gba a kan n'o ma ŋɔnɛ kɛ igbɛnɛ ni kɛ ŋa wɔ ma ɲɛ kobe niji. Ufo manche, ufo ablade adunche dua mm -hmm. kɛnklɛn mɔ ɛɛ eh, ma sumoni.

Ye okay. edi ntoro ɛmi okay. ne ngba yɛ egbɛ ehwa Ma fe yo papa yo ni sɛɛbɛ mm -hmm. mɔni ana le yɛ heku eku mm -hmm. akɛ yo papa lɛ nɔma no ana mm -hmm. ene jinɔ ni akɛ duro wɔ philadelphia wɔma mi mi ha bo o fɔmɔ gbidzrɔ o ma nye abla. naka ehele o nɔ. yoo kɛji obi yɛ mm-hmm. ɛɛ. Eh, ne ka hɔ gbaa yɛ ne mhm. eba tsɔn do ko he yɛ ghana ma mu fɛn mhm. eku ɛmɛ e ko mɛ fi ɔsi wɔn na ko lɛ ne mhm. ka da akɛ he fɛn he yɛ fuu ni aki ɔkɛ baa ni aba ni aba lɔ ojo gban kankan bo ba wi yɛ ne ɛmɛ e ko mɛ ebɔ yin amɛ webi lo members kan de mu akɔ akɛ ale no. mɛ bɛ sɛ ameyie ni wọ ameyibɔ akɛ wọ kɛ wɔyie hyɛ tsina kpɛ noko ni yɔ mi mhm. steven adontse e dua niye ni nie kɛ hã yɛ nɛkɛ xɔ mi yi wɔ toyi fɛn he koko mɛ fɛn ni. ìwọ kẹsẹ gbẹkẹ dana àmì àwọ ìwọ àmì kọlọ ẹ lẹnu ní àmì yìí ọ simbo àmì fún àmì bá yìí ọ ní gbẹkẹ ká wọ yìí ẹ simbo ń jẹ kyẹlẹ

okay wɔ kagye okɔɛ wɔ wɔ nɔ mi nɛkɛn o hefɛn hefɛn yɛ nfɛɛnfɛw min hyɛ kɔba nyamo anunyam ose bɔ mm. ona akɛ lɛɛlɛn akɛ noko hee eba okay je hɔgba ni akɛ eko ayafe appeal lu ahe sisi da gbini akɛ ndasin iwɔ je yɛ nfɛɛ mɔ kɛkɛ si gbini wɔ yɔsɛ ni wɔ na akɛ awo. ene ji no ni yewa fi ha wo no ni mi na je wo ka je ne mhm. no he na ka ba ha wo ne he wo yewa oyi wa don ake ahele wo yiwa he wo ji anunya noko eji fe noko na kan mhm. yo bra ismail anyami e eh, bon to na hogba ye nfe mo ne ho ha te ja ke bona ki o ke ba ke e kan

fɔmɔ gbiri gyina akɛ omanye wɔn sɔle akɛ philadelphia nyumɔ ìbá wò wà lásẹ̀ kẹ̀ bọ́náfẹ́ ní òhìnṣì ní sùkẹ̀bá ní òjé kẹ̀ǹtsọ́n wọ̀ mami mhm. wọ̀ bí kẹwọ̀ nyẹ́mi yìí ẹ̀ fẹ́ẹ́ eye mu dání kẹ́ òbí falẹ̀ ṣẹ́ ẹ̀tsẹ̀ wò ya oye jọ mọ̀ mi mhm. lọ́wọ́ fan dẹ o ma nye. yóò àtàbí ẹ níṣẹ́ níṣẹ́ ọgbà náà iṣẹ́ sọmọ eh, seven mm-hmm. na twatu mo eight thirty nine akutu emi nso mo enyo ku bẹkẹ wọ mm -hmm. ah no jẹmọ efi di o iwọ papa ku bẹnkẹ mi lebi aka mẹnẹmẹnẹmẹ afi sọ ọmọ rẹ nika mi pa eke ah tebalẹ tẹ nike osọfo eye sọ neko eyo e se doko akẹ kẹfẹ lẹmla nínú náà sọ ní he amedi he mla ni wọ bọyìn wọ wọ praises and worship ẹ na ọbẹ ne ba ayé lè ṣe saneba saneba ya. Yeah aya washroom ajofo abata wɔsɔ wɔkpe yɛ wɔ lɛwe yɔ se wɔ asɔ eh, ne ŋma mɛgbɛ na mi nya na mi ba eye fɔ ne akpatu wɔbɔ ne wɔtsɔ yɛ wɔyɛ kɛmɔ yi si ne bɔ wɔ na kɛ e e e kan yɛ baa ne baa mi je sɔ mɔ ehiɛ le kili kili kili kili e bɛ ba tasi kẹta sinu ẹ sọle bagbe náà ṣe fẹ ẹgbẹ yìí hàn yìí wa èyẹ fọ mi sẹ o náà kẹ náà fẹ náà jànà pẹpẹpẹpẹ mẹ sọ ọmọ rẹ mi sẹ di nínú yọ mi jí. mot abatwa mhm. wode ona gobia ne kane komo kani bi na ewo mm. abeba atwa ke ehia bia na akọ kane yo ewo ta me ba ka me ba ma fete be m ka ma ko ye ba wo ba connect ya youtube ah be langbe be m ahiefu aba ba na be ba wọ ataise kọọkọ wọ youtube mpọ e ọ na picture ayi ọbọ wie mọọtù yi ewo bi o ya keke mọ esu radio e, enu ebe e anu pẹpẹpẹ si mi na yọ. ṣé mo lọ lè jẹ ṣe àndé ibà ndé ibè bàbò rí mọ́tò ilé náà ń fò ní e ṣe elu yẹ rí ètò ìkẹ̀kẹ̀ iná tí wàá kẹ nyumọ gbé yẹ nyumọ gbé yẹ ẹni tí mo anu lẹ ṣiṣi hun. Mm. yo ete ritali mm. ah, n'ihi ọgba kemụ na leke nga asa ama. yo mmanwụ <laughs> bụrọnya n'ọha mi nọ n'ema nga wawe kunu ọkọtọ ma mm. n'eji ma bi ma ha lẹ wa. Mm-hmm. ne mmanwụ nene bi. Mm-hmm neji wa manye kake mhm. wa ma chuo penye mhm. Philadelphia manye jinini ngede no ne jai manye kwakwa ko ke enyo agbo ne enya bi mehie jai kesu be no kino no wana nene meneji eh nyeme mm -hmm. wange no ne efo bi se chapi nyejile mm se wange no ko ne bebi po se achele nye jai eko wange na no no wa mhm. Philadelphia manye mm -hmm. mono eji efo miligwi mm dɔ ma hã le boadzɔmi fɔm ligbi kpakpa okay. ma de le ke mɔ ne epie ne hã le mhm. five hundred years ɔ ke ma hi mhm. imi sɔ le mi dzi mɔ ne hã two hundred kem ne hi si ke hã wɔ etsa be ɛɛ ko bi mi xɔ gbasa ne nɔ hmm. nenema nye ma de pe ŋa mi dzi o hmm. bible ke mhm. toɔ mɛ ekome ŋa e topie si lɔ saa kan wa ya ne wa aŋɔ mɛ ke ba topie mi ne papa ede wɔ kɛ atsɔlɛ wa ŋɔ ne tsɔ kan kike mɔ to wɔ ma he atsɔlɛ ŋɛ ne lɔ nene wa ŋɛ na mɔ nɔ ne ema hã ne bible lo scripture ma fɔ fili dzi o mhm. wa na kan anɔkwale mi o mhm. daa dze ne ma na mm. to wɔ me ko ba pie to wɔ ma he ne to pie mi ne wa bi wa ye keke ba lɛ kɛ mhm. se wa na kan abam na ba akɛfo gidigidi ne ba seke be na ya anyɛ blɛ o mini ye dze brema bi omi ko waya wa so lenchu omi mi mm. waya so lenchu omi mi ke buajo mm -hmm. se ko wa manje ke ma ho mm-hmm. keke wa ke ya fomu ne ya we o mami jai se pi mi o mana kan ni bamna ba mm mm-hmm. ba ka ke buajo ne jana amaya awon twi ko ne egbo ke fon si na ke ya we jai abuajo lo we om ne ya no enge buajo mko jai lo mana ka da jene mana ne maji hogba mm -hmm. keke tuome ange no ya e, keke ange no ya e, keke ange no ya mm -hmm. mau enichumio mhm nokobiye machuke hale dabi gbelegbele nokobiye machuke hale leche le manye machuweni mhm loke leche ke ema ema mato ma no to hielo mm-hmm. ne ma hie to me ne abipoje hu mm-hmm. le lo wa na no ne okay e ja gapio no wanya bua no wanga bua nga to eh, to pia mi no mm-hmm. e ko be ne ma de ko hu ko ngele yi okay lo ma de ke ha o mi ko ngele e eh, e eh, no ko ngenya gbai ne ngela ne ma tuto pia ke ma je dabi buajo son Tona bwajo so lo mana ka pio no le manya madeke Ghana pio no le ko nge bloka ke la nge hogba pe le Philadelphia so le chum bloji no mana obi ko ko na nge ko jai hmm. yo bra braima Kenya se no ne tenye na le ten anokwa esawo hin esa ni agba o na kan ni ni wonder <laughs> overflow sun wona eh wonder do lo nyumo se overflow flow flow kɛkyɔn tv no wɔ nano ne YouTube. anɔye fɛn he kɛ youtube nikɛgye okɔ bɔne abo ahye bɔne atahye din bɔne mɛɛkɛmi nhyɛ ekomɛni nakora ne adzegbɛni aafo sika eko mhm. mɔgye eko ekome awu ɔlɛ mu nkɛkɛ akyete nkɛ akyɛ afɔ ahwie no mm. afɔ ahwie no mm. ne akɛngyie nyumbɔ yi ni akɛnda nyumbɔ hye mm. ɛne twɛn omi akɛ anu no k'o hyehyɛ. chuchukwu ebi abio dani aha mhm. ajiọgbẹni anga mhm. gbọmọmi dani nufio yọmi nfiọsi chinaro ní kẹmọ ọba dọmọsi yẹn bẹẹ nu ẹnchele ẹchele èṣù èṣì bẹẹ nẹkẹ èèfọn. moko nkyɛ ni akɛbaa ho wei. ni akɛbaa. si moko nkɛlɛ etawo yi. etawo ekɛlɛ etawo. nakan. ninɔ n'afi ɔne fɛn eko eko kpɛn gbɛ kpɛn nyɔ ko tsaakpo e ko eyɛ e kotoku. daabi. fɛn. ibaasa ikebaha asafoɔ ekomu ewɔ ɔbaa bi akɛ bɛɛ mɛni hewɔ mɛɛ baale ne kɛn mu egya kɛ kagyi okwɛ wɔ bia e ne kenya ase edwuma mu tikya nkwanta yɛ kuma ase ne mm. egyi noko ni yɛ fɛ oduba onakɛ mɛɛ bakɛtwi dwono kɛ ha si daa papa ni eyi e amemi. Mm. nɔni yɛ fɔ lɛ fɔ mo fɛn mo efe ni yɛ fɛɛfɛ ni yɛ ni mi ni nti. tɔ ɛɛ eh, brabele. echa recha e ona papa do wale no ko ka blema bi o mene wa wo title mhm eh wajumo baba o mhm na title no wa wo ni che pia fian wo no ko ji wa pia mi ni wa wo title me to papa do ba ne ba ne ke mi ni mm-hmm. eji ye ya mi ni wa pe ke fu ke posi jain lo wa bi no ma hin joru mi no ma hin joru je jain lo heji o pio no bi obe ke hata ese muwo kebene esuhogba mm -hmm. waba kesina no wake ba ma ohem ne loji ne wange na wono le wono yo ablade abita ke bonu wo fen wole e wokwe ni ye fe mu da, kesida nyungo sida ni ibano ye kenya se chiche nkwanta e, hogba ni hone wo le ni na kai no ete no e he kroko me fe ni yo gakepupa na no ke mu na-efe ka abulotsi gbɛni an fɛ na kan dzi bɔ ni mo fɛ mo ke ka na kpa ewɔ kɛ wɔn daduro lɔ nyugbɔ si ya yi gbɛ de ke hã wɔ nbile oti pɔtɛn hewɔ ni wɔ gblase kabatra si studios ne edzi wɔ steven adumtse edu enyugbɔ ni tsumɔ ni etsuwɔ ni esa akɛ ga tete kɛ gã tɛtɛ fɛn ana mli gbla mo. keshishi numo ngwingwie no yan wo glasin keba ninyi se ochie nuwo na ya jipo ye pokwase katapo engote mo nsaneku iha e wo ye mu fohi bible ha wole ake manche david bemli beni isa ake efe so no fo nkoe loihani abisha agbe so le eke ye mu fo ni yo inohi won le efe le dakan efon nwe nichwa ke mo fe mo ni mu fo yo ono odigbomo srotku yeshilemri iwe onyise nuwonayakpe pukwasi katapo estete woche steven adumcheduanyumgbogbe ewote monsaniniyomufomli hawo mgbenenojinonwobawobakwe aka mini kraji mufo namojimona afolemu mini ji enuchumo ni mini ji henoi ni anakesui ni anayemoko ni afolemu mri eneiwowobawa akowo first video ni wobo ninile eyimli nikaji gbɛgya no to wɛ ibaacha no kaakyi oyi koraa mɛmi mimba hyira wo. mɛsrɛ si wɔka an mɛsrɛ si wɔka anɔi service a wobɛhunu sɛ deɛ di kan yɛ anointing ɛna deɛ di soɔ yɛ service service no gyina hɔ ma nkurɔfoɔ bi nhyiamuɔ service no gyina hɔ ma nkurɔfoɔ bi som. ɛno service na wohwɛ kasa na anɔte ne kyerɛ nkurɔfo ko a wɔn bɛsom ɛnɛ mɛpɛ sɛ yɛbɛte anointing ase anointing yɛ kasa a ɛhyɛ aseɛ firi bible ahyɛ aseɛ ɛberɛ a nyankopɔn ɛhyɛ ne nnwuma ase wɔ moses nsɛm nyankopɔn ma moses ɛpɛ nneɛma bi ndubena bi ndua bi mu nsuo emu anwa a yɛka no incense ne deɛ ɛkeka ho wɔ nyankopɔn ma moses ɛnam ndubena so emu anwa ahodoɔ ndua mu anwa ne ɛnwo ahodoɔ ɛma ɔkɔnfaine wɔsiesie ɛde yɛ ɛnwo na nyankopɔn hyɛ moses sɛ ɔnyɛ tabernacle anaasɛ kronkron ana ɔlta so na nneema a wɔde bɛsiesie ne ɔlta ne so no ɛhɔ nyɛ beaeɛ a ɔno moses bɛtumi aka n'ahiasɛm akyerɛ wɔ na ansa na mose Betumi afrɛ ɔno nyame no ama n'aba beaeɛ hɔ no ɔmfa saa ɛnwo no a wama n'ayɛ no ɔmfa nkeka ɛho nneɛma no nyinaa na ɔngye ntom sɛ efiri saa da no ɔte saa beaeɛ hɔ biribi a ɛwɔ hɔ ɔte ho ɛma ɔno ɔsorohene asafo awurade ɛnkoto nti saa berɛ no ne yɛnya anointing oil ɛyɛ ngo bi a ɛyɛ nyinasoɔ sɛ faako a yɛde bɛsɔ no ɛnyɛ nyame nko a ɛdea anointing Efiri hɔ no ɛna yɛbɛnya asɔfo nyame hyɛ moses sɛ wɔnom a ɛbɛyɛ asɔfoɔ mfiri abusua baako pɛ bi mu saafoɔ no na tumi fa saa anointing yi ka wɔn ngo yi gu wɔn so sɛ nwosra no gu saafoɔ no so a wɔn wiase nyinaa wɔn ntena se ɛma nyame nko a na yɛ gosogosogoso a na abɛduru nnɛ sɛ yɛka sɛ obi yɛ anointed person or anointed man of God are. Aseɛ ne sɛ saa nipa ko no ɛyɛ nyamea ɔhata no ama nyame. Nti saa nipa no n'ani ɛhwɛ nyame. N'ano ɛka nyame. Ne su egyina nyame. Ne bra. ɛbra nyame n'akwan ɛnante nyame eh, ne biri bia yɛ nyame nothing more than nyame. dromo sɔn abladia bi philadelphia nyɔkron gbɛdza to ɛ ɔwɔ n'obu ɔwɔ to e. yɛ efɛ ko n'obu ɔwɔ to e kɛjɛ mɛnɛ wɔn kɔ fɔ nɔni ji mu fɔ brahima ɛɛ kuma emu fɔ lɛ fɛn Akumu. kadi akae mu fɔ jamu te esisi ni te eyɔ ten. ifa tɔ ye. nsɛ soha lɛlɛ wɔ cɛ stephen adonkye do anyumɔ gbe kɛyɛ enehi wɔ matsɛ le nyumɔ gbɔmɔ ne efɔ lɛ mu. nakan. edzegbe egbla ni bi ami ehan wɔ odzogba ni ekome ni wɔ nuko dan nuko ni wɔ nuko dan ehan efe mɛlɛ o. ok bɔ ni wɔ na ni bi kɛnkyɛn akɛ. mufɔmu enodinɔn mini dula kɔnche yɛ beebi analakɛ nokoni eba ono mm -hmm. ni okɛya famo, mumɔfɔn jin mm -hmm. edza kɛ ni dwele maa nɔ mm -hmm. gidigidigidi si mhm. egbela mi yɛgbɛ srɔ toko nɔ eha wɔ okay. eha efe le fan akɛ noko kakɛ ɛɛ mhm. eh, sɛvisɛ edzi e sɔn mɔ mhm. kuko. ni ebua amehina kɛha sɔn mɔko ni k'a mufɔ ibatɔn e wɔ he ni nɛkɛ mufɔ na eje. okay. eh, kɛji ma yasɛ fiyewo ɛ o b'a na akɛ yakob mm -hmm. bemi ni esisiya mm -hmm. akɛ lɛhun edom ìyá e táwọ ìdá àgbà eya e mhm. ahun ni ìbàṣẹ heko ni he ni ìbàṣẹ ìnani ìkànṣin etoteko ni etsɔle mhm. ni ewɔ ni enani ŋuɛnbɔfo eya kɛnba wɔ ni enani ameya kɛnba n'ewia mhm. kɛda bi bi ene jehe ko eko ni mhm. si jɛmɛ nyumbɔtsiani masumɔ ni wɔkan de noko kuku ko ni wɔkɛ ma enenɔmi kaji wɔkan de ɛɛ mose kankan wo noel niji genesis minja niji nyuma enyɔkɛ kpa anyɔ minja kuku niji nyuma nyuma kɛ kpa k'a nyuma kɛ nɛɛ hun ni yakob hin etsɛ kɛ jɛ ewɔlɛmi yehowa yɛ bie mhm. kwam kwa ni mi le mi lee ne yakob se ye ni eke ake bia ne ye gbe ye e mm -hmm. bia ne je ihe ko ake nyungbo we mhm. ni nwen na agbo ne okay. na ke yakob teshin le bi ma nkpa, mhm. ni ete tele ni echole le eketo okadi okay. ni e efose mu efie no ni ewo jen Bethel okay. sale kunje na kangiboni achoje achoje okay. nlos okay. Iwo Obana ake Yakob yọse ake DNA nyumbo action center ne heko ni ebafie ono ko ye jeme jeme bofo e play ki oshikejo iwọ tani e chole ake ewo e machine okay. Mhm. ni ekemu fie no ni ewo jengbe ni chomi ake nakama mm -hmm. eke nakama ewo nwumɔden etu naka he ewo nwumɔden mhm. ake nakamaa no no fɛn no na abaafe yɛ abaafe yɛ nwumɔ gbɛɛ ami ni ni bɛtɛ sisi ya biɛ ne nwumɔ siane ni eyi kɛbasi mene nakamaa yɛ olo iwɔ baa na ake mufɔɔmu jinoko ni atuɔ ni ake ha ake no ni no atu heko mhm. aha na ni papa níbí bi yɛ sɔlemɔtwe mi mhm. ne akɛmu ehwie ní ne akaakɛ ẹnẹ ɛna egyi no ne mhm. akɛbaafe kɛ afɔle hyɛnani yɛ adzɔɔ no akɛ afɔle ni ìwọ naka afɔle hyɛnani akɛyafe no koklo ní akẹ ne akɛ akɛbaafe aha nyɔmɔ ne yɛ agbɛfan no ewie mose gbɛfan mhm. akɛ ni sani efe ni Mm-hmm. ni ekefo me Si wabaa na ake yɛ misraim shikpɔn nɔ nyumba ka ake kun eklomɔ bi fɛn eklomɔ bi yɛ le yehowa lɛ Si shi bemi ni ameba ni amedze misraim ba ni ambahyɛ ŋakpla na anɔ ni ame na mose ameyafe tsina bi ake mini tɔmɔ sika ame masina ame bɔ njamɔ ame kɛ mɛ ne edzi mɔ ni dzi wɔ kɛdze misraim shikpɔn nɔ ene hã nyumɔ mi fun iwɔ ni mose ba sɛ dze eke. na moyɛ mi gbɛfan ìwọ mhm. ni ewie na naka ni lẹwi bi yɛ ba le igbɛfan ìwọ ni nyugbɔ tsake enaabu mhm. ní ká gbɛnɛ jẹ kuromɔ bi fɛ kuromɔ bi ekeba hɛn yi simo aka lɛwi bi edamosi ni ame chake ame lile yi mhm. simo wie mɔ ko miɛ e na ame wiɔ ame no ko ame lɛ noko yɛ nyugbɔ sɛ hewɔ eka ame eto. Okay. Kromo bi anajan. Mm -hmm. Aka mɛ ni efɔ ame mu. Ni ame baa kwe. ɛhyin a menni bi fɛɛ nɔfɛn no ne yaa no ɛyɛ sɔlemɔtwe mhm. ɛwɔ baa na kɛkagye aba no ne atwɔɔlɛ tabernacle mhm. lo mu hɔ miiɛ mhm. ame amekɔ afɔlehyɛn akɛne bi ni akɛbaa fɛn no ɛgya akɛ nyumbɔ ɛfɔ ame mu na kan ni twumɔ tuutu pɛ ɛwɔ na afɔ manko Mm-hmm. afɔ mm-hmm. mm-hmm. e e e ne bi mu afɔ adesaho mu deɛ fia wɔ na no ho yɛ kɛnkɛn mankyɛ efia mia okyi eta ne gye sɔɔ bɛmi ni akyɛ sɔɔ lɛ akɛ samuel te kyɛlɛ ni ete eyafɔ lɛ mu ete ekyɛtɔ ne laagye taa mu eya abini kyi ne ete afɔ lɛ mu nina afɔ lɛ mu nɔ wɔna kyake mɔko ni abi ani sọ ọhún fata gbalọ ya ahelo ìwọ ọba anakẹ mu fọọmu a kẹbọ maa afa mhm. aha anyumọ ochi ọhị kẹjọ níbi yahị ni akẹbọ maa shin kẹnkẹ akẹbọ mhm. maa afa pọ akẹbọ maa shin kẹhà anyumọ mhm. ìwọ ọmọ fẹmọ ni nàabọ ẹ nàabọ akẹ mene afọlẹ mu ìwọ tọmọ bọ david yọsẹ ne yẹ saulo gbẹfan paul saulo gbẹfan ni kàkẹ mọ ní nyumọ ẹfọlẹ nyeng mata ma fele e fon e ku e ja ke ke he mashi ke ha nyumbo ke ake e ba nye ma hie le ji ma ache de ene baba o ye wo manche me ke koko me hu ate okay. wo ene ji mu fo mu ni mo fe mo mu ele no ko ke ja nyumbo se e dwen mo eni le mhm. eni fe mo mhm. no no ke ha nyumbo yo mm. bra eh, ani aye ni bi potin na ka fi ne nimebe amresa ke afomuko yo oyo adon ke ha sande bi mo nakai no ji ayeni bi pote na ke mhm. fio mhm. yo eh ni se so ha ne mhm. ke chon wo papa no e ha ni wole ye male mi ake lele eh ni nyumo che mo se e wole ake e ata uba nakai ke ifajin e

noni atsɔla kɛ anointing oil anointing oil suku kɛ ba si ŋmɛnɛ wɔle nɔni dzi si ni nyumɔ tsɛlɛ ne wòlɛ ne lɛ ho efe toe bo ne atawo na kamadia ne bi efɛ ne etsira ne hani wɔn ba na nɔni atsɔlɛ akɛ anointing oil. babawo na n'atsira akɛfu nangangan mi mi nu kɛ mi fɔ kɛtsɔtsɔ ni bi mi wɔ papa bila mi saa kɛtsɔn wɔ dan wɔ ba na anointi wɔ yɛlɛ wɔ kaka anointi anointi wɔ yɛlɛ je tafula kyɛ noko kura kɛkɛ ni emaheko ni alo yɛ tɔ mi bulugba mi n'o to akata nɔ bɛ o kɛ anointi wɔ yɛ tɔn bɔ ni lomiɛ be ko ne wɔ minɛ kɛ n fi san kɛ o ɛ o n fi san kɛ o wɔ wa ayɛ ɔyɛ eyɛ jaa nɔ ayɛ ɔyɛ ko n'a tsɔ lɛ vɛji nɔ yɛ k'o to do yɛ ahiɛ bɔn ɔyɛ ata o sudi alo kɔla ko. bẹ o kẹ futu mi bẹ bọlọ ntẹ o ta o gbẹ ko ni bọlọ ntẹ o fila kẹ ko wa wọ kẹ fọnọ bẹ ẹ on on we go si kẹtsọ nyumọgbe nọ egbila mi ahun agbẹnẹ yọ hanu wọba yọ sẹ akẹ a eyọ kaka anọnti anọnti ẹ jẹ nọni mẹni wọ na ya agbo na kẹni bi ẹni anọnti ẹni nyumọhu tsọ mo sisi n'efe yẹ ehalẹ nitsumọ pọtẹ n'asọ n'akẹ ɔyɛ la afei mi akɛfe gye na akɛ ɔyɛ wa anɔ nkyɛn bɛ n'olu kata no bɛ bolo nkyɛn n'olu sumɔfɛn bɛ okɛnfe bɛ osusu akɛ nyumɔyɛ ɔgbɛ fan daabi ewɔ ni efe anɔ nkyɛn ɔyɛ tan nyumɔkɛ la akɛ gye mo fɛn mo saa akɛ ɔyɛ lɛ ena hegbɛ si mom yɛ o e lɛ nyumɔ ekpe heɛ etsɔn mhm. lɛ nibi na sɔ n'efe ɛɛ mhm. ɛɛ. kpulu gyini ma na ma wɔne ibrahima na ɔna ahyɛ to afio ne kɛfɛ asɔne kɛ ɔyɛlɛ esafɛɛhe n'etsuhe n'ena kɛ enɛlɛ emashikɛ hã nutsɔ mɔni bɔ wɛn kɛsikpɔn lɛpɛ agbɛnɛ obia kɛ namomɛnde saa kɛ afɔ amɛmu ofa ne n'oko yɛ ɛɛm first kings okay mm, first kings nineteen verse fifteen to sixteen. mankyɛmɛ aklenklen wolo mm-hmm. eyi tso nyɔnua nɛɛ ho mm. Mm-hmm. mlenja ni dzi nyɔnua kɛ enumɔ kabasi yɔ ekpaa bɔni jɛ nkan yɔ kɛkɛ ni yehowa kɛ eliya mm -hmm. ose ni o ya damasko ŋalɛ nɔ okay. o tsɔn jɛ nkɛ ko ni hazel mu mm-hmm. wole oka wole mm -hmm. siria manche manche hmm. no sele mm -hmm. ofo nimsi bi mm -hmm. yehu humu mm -hmm. oka wole israel manche mm -hmm. asan mm -hmm. ofo shafet mm -hmm. ni je abime hola okay ile bi elisha right. ile mu mhm. oka wole gbalo yo mo ni ba ye onachia amen amen ona ona ke ne acheshia akyɛ weku na akyɛ mɛko mɛhu gbɛ akɛ afɔ amɛfɛn mu akɛ mhm. nyumɔmini gbalɔ yi bia ne wɔte mɛ pii kɛ osɔfo yi dzi wɔ mhm. afɔ wɔ mu mhm. gbalɔ yi dzi wɔ afɔ wɔ mu si wɔn naa muɛ pɔtee na akɛ fɔwɔ egbɛ na osɔfo ko b'a poyi alo gbalɔ ko b'a b'a kɛ afɔ mimu akɛ nba ni nba kumɔ wɔn dzi daabi jɛ na kan di gbalɛ atu kolɛ na kan. bɛmue na akɛ fɔbɔɛ oti pɔtɛ ni yɔ eji ohe alo akɛbɔ emasi pɔtɛ ke hã e nyumɔ alo gbɛna ko eye ne akɛsi afɔ amɛmu akɛmi ni gbalɔɛ k'o kɛba wekute alo wɔma ayɛmɛ kɔmɛtɔmɔ ɛɛ asafo atsɛ atsɛ bɔ akɛ asafo atsɛ ni bianɛ afɔbomu akɛbɔ eta sɛn onɔdzi. okɔ akɛ asafo alo weku yɛ e na afɔbo mu akɛ asafo akyɛ mhm. obani nɔfɛ nɔnitsɔ e weku e yɛ eya nɔ pɛpɛɛpɛ sinbere obana yɛ atafra kyɛ efe tomɔ asafo akyɛ ni edze enutsumɔ pɔtɛn ni efe no konklo mhm. tɔmɔ mikpafa mi wi ɛ mhm. tɔmɔ langard nutsumɔ daabi jɛ naka jɛ naka mu akɛ fɔbo ona ìwọ kaka afɔbo mu mi ni wɔ pɔtɛn wɔ afɔbo mu yɛ asɔnu nono asɔnu okɔɛ n'oyɔsi pɔtɛn oh, no dɔmɔ mi sika o y'a dugbɛ n'o y'a fɛ yen n'o ko oh, nklo ni o cɛ ni bi ko mɛ gbɛ a kɛ a ah, fɔ bomo a ah, kɛ kaba fɛ yen nɛkɛ kaba fɛ yen nɛkɛ mɔgɔ kɛ lɛ mun n'a kɛ fɔlɔ a ah, kɛ fɔlɔ a kɛ ba de b'a fɛ te a ye a ni tuma daabi k'a fɔ eh, papa ni cɛwɔ mɔnɔ kɛ a fɔ bomo pɔtɛn y'a kɛ buɛ lɛ o dɔmɔ si pɛn kɛ hã ɲumɔ o lɛ n'o ko n'o ko n'o ko n'o ko yɛ ɲumɔ hiɛ kɛ esɛ ndonu n'afọ bɔ mu eyi ɔwɔ bi akɛ mɛ nimɛ na bɛ si ɔyɛ radio kɛ tv ka na nu ntan no akɛ afɔ amɛ mu amɛ fe na kɛ amɛ fe na kɛ eyi wɔ ɛnɛ jɔsi akɛ jéemu papako na akɛ fɔ amɛ ona eyi wɔ amɛlɛ no konkolo mhm. eyi this is just a wake up call n'oni wɔ n'o papa wi akɛ kɛjɛ bɛ ni ghana bafe ghana nɛ nyugbɔ kristofo yokokura bɛ negbo ne na wɛn ni amiete mhm. kɛ wie a bɛ mɛ mɛ mɛ wie nsi la kɛ ele nɔ ne wie o si nyi nisɛ so ha ne ni tɔn mɔ ne kɛ suye si nɛ o na kɛ yes o na anointing service ewɔ bɛ nɔ n'akɛ abɛ service nutsumɔ pɔtɛn ko yɛ mɔ n'akɛ fɔbɔ ye ewɔ mɛ nutsumɔ n'akɛ wo de. n'o sa ka o yɔse. n'o n'a sɔ isa kɔ yɔse ewɔ kɔ o y'a yɔse kɛ no n'o fe n'o fe n'o fe n'o bɛ o dugbɛ bɛ je mɔ nɔnɔ ewɔ n'a fɔbɔ mɔ je n'o ye nutsumɔ tún wɔ wɔyɛ anɔni wɔ kan de do ko ŋun yɛ second kings chapter nine verse one to three. yo manchama wolo mm-hmm. mm-hmm. mm-hmm. ni ji enyo yitso klen klen kuku jin eten kɛkɛ ni gbalɔ elisa che gbaloi akule mlimbi ile okay. ate mokome uh -huh. ni ekele ake mm wo miamo ke mu wone ke mune ke tone mm -hmm. de. ode ramot gilad yo ni keji oseje mm -hmm. ile taomo yehu mm -hmm. yehoshaphat mm -hmm. bile mm mhm. nimsi na bile okay. oha oha etishi yo. ye enyemime nile ati. mm ni koni okele abote se chumle mm -hmm. keke ile wo mule kɛtɔlɛ okay. ko ni o kɛ o fɔse o sue eyi te mm -hmm. ni o kɛ lɛ akɛ bɔ ni yehowa kɛ ɛnɛ beninamu kɛ ɛnɛ yehowa kɛ ɛnɛ mi wo bo israel man cɛ kɛkɛ lɛ gbilemosi naa lɛ mm -hmm. ni o jo foye okay. k'a sasa o se amen amen bɔ ni yehowa kɛ ɛnɛ ìwọ bẹ mú ẹ náà kẹfọ ọlẹ jẹ náà ní tàfúlà àṣẹ ayé kò ewie jẹ náà ní wọn jẹ kò ewie alo wọn ewie sí mò àfọbọmú ẹ náà ní yehowa kene eta ewo mufo mufo afọ bụ nwoke nyumoke femo manager n'aka nyumoke femo army commander n'aka nyumoke femo jaasi n'aka n'ewa afọ bụ mụ eta ewo no na so no yose no chi heni shike ya balako ya fe no konklu ke ba futu mi pe be mhm. odugbe be ocho gbe kro gbe gbe konklu no ewo mwe na afọ bụ e, o ha ni se na mo afemini abahi be ya fe yaka ewɔ wɔ papa ha ni wɔ fɛn wɔ nu mufɔ mufɔ mufɔ mufɔ kpaako paa ni wɔ fɛn wɔ hele sian kɛ a ewɔ kaa kɛ mufɔ ne kɛ eya ɔlo ona ewɔ eji mi sɛ sa de kɛ ha wɔ ni sɛ sowa ni ho ne. rice mill o yira dɔn sida an ye wa. ɛɛ awutaritali mi ni eje ne ma wo tsɔn nihin pɔtɛn ni afɔmɛnu ani laa mi mu nyuko ŋɛ nimli nɔ mɛ ahelo. iye o echa bɛ. echa rita. ɛɛ mo kɛ o níbí mi. ɛɛ. Mm-hmm. Eh, bilema biyo mi noko ji amadeke amawo noko sofo mm -hmm. lo amachele gbalo noko mm -hmm. nike nikome lo manche lo manche mm nikome ne ala ange nomi okay ne be ko mi ko hie bible mi po ede e ko kan mm ne mo pe e sofo mm -hmm. ana ngemi mm -hmm. esane ele nicho mm -hmm. ehemi necho jai esane le nomlo ehecho mm -hmm. nomlo nenge yu mm -hmm. aichoni komeke ninfu mm -hmm. ne omana kanoko amadeke ange nokonupoyo mm -hmm. nechoka jamache mm -hmm. enge nike niko okay. kehanene ange lana mapole nuke ha okay. ne befe beka apo nokonu mm -hmm. kabene mhm. inyimememengede yo mm -hmm kɛmɛ si hã mɔw enitsi ŋko kre ɖe lɔhi ƒe apɔwɔ dzɔmɔtsɛ nuwo ŋɛ ne ne sɛbi sɛbi tafi atsɛ ke hã eh, waŋu le ka matsɛ yemi ke enɔme tso ƒe waŋe weku mi nene anyana dziɔ matsɛ ŋɛ tafi weku fɛ weku mi dziɔ matsɛ ŋɛ ne tsapia kutso fɛ ko mi na dziɔ matsɛ ŋɛ tsona mm-hmm. lo mm -hmm. se wange wekumi ne ajio kike mama chenonge mm -hmm. ko aba wa Ghana si no himpo wa president po no pio ba ba le kan akucho inyoko lo poli, uh, politis, uh, political party enye okomipɛ mm -hmm. yene wange president ɔmɛdze kɛyɛ tonalo mini yedza ana qualities komɛŋɛ jama uh, eh, party enye nom lo akutso nɔmi kan nimino mɛ kaba hena kɛ ma yadzi nɔ nɛ mhm. nimino mɛ kaba hena kɛ ma yadzi nɔ nɛ lɔ yɔ atomekele ɖe ko ke fosike hã no ko mm -hmm. lɔ kike ma nimino mɛ ne ba kan ma hã ne amɔ pɔmɛ nu nɔ mm -hmm. edzi noko ne mɔwo ne tsɛ etome. Jai nena nike niko ngami ne jama nike niyo me omana kajine enge ko ngula enge mosini wahi e mose wo mio nene ye nyo neo yete emigba mi neji nyo ma nuko ngele jo yo mose wo lo niji enyo mm. icho itemrinja niji nyo ma mm. boni je nkan yo ne mm. no e wole ba ni machubo farao ngo koni oya ji emi man israel keje ijipt shimose ke nyugbo ake namojimi nímàtí farao ŋɔ nímàjie israel bíi ilẹ̀ keje egypt amen. amen. mọ́n kíkẹ́ ma quality ọkọ̀ yẹn la ẹni nínú ni o ẹgẹ mose kyẹ́ ma kyọ́ mo fẹ́rẹ̀ ni olè mọ́n nẹ̀pì yọ olè mọ́n nẹ̀pì yọ noko ji ma wo nge mo che ke ma chom wo ne ja no o ya nge eh, eh, fero gbe ye mm -hmm. no ba nge mo ke eni eh, mi no eh, manage mi ne ma da fero hen ki ma ni ma israel bi ngo ne choka mm -hmm. o ye fero gbe pe ma wo ne nge mo choyo okay chonalo mm -hmm. e ye fero gbe pe ma wo ne nge le choyo okay. lo ki ke ma quality ne mo nge la nge mi no e pe we mi ni ma wo ne je ma quality o tonalo lo, -hmm. mo neja ma quality yo. okay. eja ka ejino ko ne ne o ma yo se mo won ne ngamo choyo yeah. ka le ji ke we cho pele no mm-hmm. lo no ma de sana mo won ngami cho ya ngo o be nyako nyako o be ndoko pem okay. ke mo won le ke ya we le ke ki no mini nyaje mi dine ne o ngeno ma je okay. ya e, eh eh eh eyi ewie okay. mo se wo mi eyi ewie okay. eh nyoma ke nyɔnua kaka ke o ka kane le ma yɛlɛ. mɔsi wolo ni dzi enyɔ yitso edzɔɛ. Hmm. nidza ni dzi nyɔnua kɛ basi nyɔnua kɛ ekomi yɛ hmm. bɔni dze nka ni ɔne. mɔsi hmm. kɛ yi mi no mi na tse kɛdze dze ŋɔ beebi ni be hu ni mi na ni chi. yehowa bile ake namụbọ ọ na-abụ ha namụbọ mm. na-abụ ha gbọm namụbọ mụmụ lo tuemulọ mhm. lo mọni naani mhm. lo shilafo mhm. ani jẹ mi yehowa ne nọ amen. amen. tronalo ìpàdé ngẹ níkẹni oko la ngẹ mose mi lọhùn ene, mose kemi ni ilé ɛha na mo fu na bi lɛkɛ mɛ ne mhm. mhm. ne bɔ nɔmra de sa nya na mumu mɛ ne ne bɔle mhm. lɔki mi ni mi bɔ nɔmra de sa ni bɔli lɛ ŋa nɔmra de sa nya ne kɛ tu mu nyu ni mi ni nga mo tsɔyɔ nɔkpale mi de ko li mu nyu tu ne tsɔ ko li ne dzi mi tɔnalo lɔkɛ balɛ kan. inga ndokola ne ma dasi haini ne ma tuin munyu ne bigbe yeye ne ma nye ma defend lo ma nye ma dasi ka haini munyu wane no fe no ko na ma pele mo meso bi nye ma peke ma ham le ba ka keja le e ma je mo se ka je jama no pomi o he ne ma hane ese no e, e lo enyimi eron ke ebi me ango no pomo pemini ke ha mm-hmm. ne ba akache eron mm-hmm. ne ba ehan ne mose ya yapemini. ike ba plen ma wo ne rɔ plen gba lɔ. egba lɔ tsona lo epre egba lɔ bible hã wa le ko o ka se ɛ ɛ wa yɛ eron he ni ko mɛ o mana ka eron dzi no ko ne nye ne e e etu mu nyi ka ye kan ne eyi no ko gbe ye eron dzi no ko ne hefe ko ne mɔ bi mɛ nkɛ sɔn kɛ ma bɔ mɔ bi mɛ nya ne esume basabasa pe tsona lo Do o mana ka eron ba pe nɔmlɔ ko ne ke apɔlɛnu mm -hmm. nene he na apɔlɛnu nge mm -hmm. ebi he dze ema dasi nge ekele ɖe ne ma nye e ma pemini e okay. ema ema tso jamani o okay. edzomi pewoe nyo elile pewoe nyo lɔ nenemawo nge la nge mi o mm -hmm. ena me tso pe nge mi ne emimi ba fu mose eya ka mose nye wo ne pemini edasi lɔ yeah. mana kan ɛɛ e, ɛɛ israel bi ɔmɛ nitsɛ ne yadze mɛ nitsɛ he ne sa ne kɛmɛ yasu etsa nye wo ne kɛmɛ yasu enye wo ne kɛmɛ yasu tsonalo mhm. nenemawongela ange mi kone ekonye kosuhe ne eya mhm. ene edaka eyose wemawo kamawo lebo noye ne tsɔn kan kɛ a b'a pɔ do ko ɲɔ a n'an do ko pɔtɛŋɛ ko ŋɛ do a n'an do ko pɔtɛŋɛ mi ne wɔmanyama depo kɛ yan nimiri na apɔ mi nu no mhm. mawu ni cɛ jiblɔ ne etome kɛ fosi o ma na kan bɔ mi ne bɔ mɛ nɔ e bɔ mɛ kɛ hã lɛ cɛ he mhm. kɛ hã ni tsu nko tututu ne sa na ya na tsu e da kan o ma na kan ma mi o de wɔ kɛ mhm. ni ko mɛ ŋa ne mɛ kɛ je dzi sisi bɔ bɔ sisi dzi yɔ aŋma bi ŋa wo mi o ma mi tsɔna mm. ne tsɔ ka dze ma cɛ mɛ bɔfɛ bɔ ne dzi yɔ pe aba ŋa mɛ mu nyɔ ekele dɛ lɔ ni ko mɛ ŋa ne mɛ kabe ne macha ye mi ne wange de ne atuo weku ko ka fosi na yo macha o mana ka weku ko na no je macha nge mi pe mm. ni ke ni lem lo ni lem ka mu nyutumi e nga mi mumo ne pipa kona na ya kase jama gift o nga mi mhm. lo ke si ne nge mu nyutumi ona ka yes macha nge mu nyutumi lo manya da lo ne to na lo lo emahane umanle hane o man ka asi masi le e sa ka pi e yo macha mm asimasi nɔ lɛ anɔkwale mi ka mɔn bi dzi nɔ nɛ mm. wanga ɔsɔfo ne ke badasi mɔ nɔ nɔ na pɔlɛ nu mhm. o ma bi o ye kɛ eh, ɛɛ dzi dzi ye fɔn dzi mhm. hmm. lɔ mana ka gba miyɔn miyɔn ɛɛ eh, ɛɛ eh, beko miyɔn papa adum de wɔ noko kɛ ke mhm. noko ba wa ŋɔ ne ba de wɔ kɛ apɔmi nu mm. wakɔ ye ɔsɔfo gbe mm. ye teacher gbe ye wakɔ ye evangelist gbe ye se wa ye gbalɔ gbe ye ne ma ba dasi ne ma ba de wɔ kɛ apɔmi alɔgbeye edzaka mi lɛ mi ni ahegegbe ye wa wɛ ni cɛ edzaka gba mi nuwɔ ne ka pɔlɛ nɔ mi ni ye mm. nu apɔlɛ kɛ ne ma ŋo jama nu pɔ mi o ne kɛmɛ ba la ka mɔ tona lo se wa ŋa ni ko mɛ ne mɛ lɛ nu pɔ mi o na pɔ mɛ ke na ne ke teti ne ke pɔn nya ne ke tu mu ɲɔgɔn na ka a nɔmɔnɔ n'o lɛ apɔlɛ nu ni ne. bɛɛ kɛ kɔ b'a to yen kɛ wɔ kɔ ye wɔ papa steven adunci bi a ɲuman mm-hmm. gbɛ yen. Mm-hmm. nyumɔgbɔmɔ mm. mm. mm. ne efɔ mu ye eni tsɔn mɔ ewie mɔ mɔ o ba na kɛ afɔ le mu nye ma ka kɛkɛ nye musu si afɔ le mu kɛ sisi dze kɛ hã ni tsumɔ ko yɛ nɛkɛ bee nɛ kɛ nɔni ebe tsumɔ bee na ami yɛ tsɔn yɛ nɔ tsɔn nɛkɛ ami yɛ wɔna ko ko da kɛ moko ne afɔ mu lɛ ne afɔ ma te esu ke eban yote yo o yiwa don kwa yiwe mo bon yiwe eh yiwe mo bon yiwe mo bon yiwe mo <laughs> elele mhm. eh, nke ake afọ mokomu mhm. eh esu ke chakio. Mhm. kenklen echakio nakam wakwa mokoni ekuwe echuni ye heku nakam ni shikometo egbe na ko eba ni awo eno ni abatɔn ni tumɔ hin enyiɛ lɔ low mm. manager low moko ni wɔ fɛn wɔ kɛlɛ yiyɔ gɔbɛ yɛheko ni sikometo nɔ ebatɔn president gɔbɛ kɔlɛ mɛ nkɔmɛ lɛ yɔ kɛgali yɔ kɛgali wɔ tan mɛ wɔ tsɛ lɛ zɔzɔ iwɔ o b'a na akɛ ebatɔn president ani nakan president tɛ o b'a na ni ete ni eyeyɔ kɛgali yɛ gbɛ yibɔ de yiyɔ daabi. eta esi akpakpako ni eyiɔ ni bi nisa abasɛvɔ lɛ kɛ ni bi srɔto yi n'ogya kɛ ekyiyɔ ehiyɛ gbɛko no mhm. kɛjɔ mambia nife mo nihe solo nakamɔ ewie mo mhm. noha kɛ awo mankyɛ ɛ eh, ŋmalɛ ko na aka ne tɔn mi akɛ akɛlɛ ayasɛ etumi. Mm -hmm. ni ayafɔle mu mm -hmm. jɛmɛ akɛlɛ na awie mu mm -hmm. kɛtɔn mu mhm. atɔn lɛ agwase ani bɔni sani kɛ man bi awie aha mhm. atɔn mankyɛ kusumi kɛni bi srɔto yi mhm. bɔni atoɔ gbɛgyianɔ yɛ nyumbɔhyia ni kɛ nyumbɔ dɛnkyɛ efɔ bɔ mu etɔn bɔ bɔni sani oto gbɛgyianɔ yɛ nyumbɔwe tɔn bɔni etɔn wɔ kyɛ sibi ado nkyɛn do a nyumbɔgbe nɔ ni etoɔ gbɛgyianɔ yɛ nyumbɔwe ele sika ne sane ɛka ha ebi ele no ne saa ne ɛka ni ne taahi egya ɛka ɛka ne ɛka nka ne taahi ɛdaa bi nlo nyɛ ne bi nhwie nnɔ ntɔwɔ gyatsoko nyɛ nyɛ kɛba nyɛ nɔni ona nyumbɔ efɔlɛmu yewɔ mɔ ne nyumbɔ efɔlɛmu yɛ solo egemba mhm. solo enifeemɔni mhm. solo bɔni enani mhm. solo eheninumɔ nibi ikomɛni. aba afei na onani mmɔfɛn mu nnɔ kwaakwaakwa kwa kwa kwa. E enye eŋɔ nakan ɛhɛn ni nɛka gbɔmɔhuwe ayuwɔlɛ yɛ gbabɔɔmi ɔbaa mhm. na kɛ tuutuɛ bɛni wɔyɔ he kɔmɛ sukuu kani kani tumɔ he yɛ ɔbaa mhm. na kɛji opue kɛnba mhm. ni mɛ nwie wie ko. ni ji wie mɔ sanu aka kɛ e osɔfo baa yi ɛka akpa mi ni anayɔ ɔhi mufɔ mukoyɔ ono iwɔ mɔni afɔlɛmuwe ehe turo turo turo turo turo. kenka mm-hmm. he tuotuotuo etɔmɔ mbokoni kpako bɛ ehe etɔmɔ ayinfro ni awolɛ ataade ma ayinfro ka awolɛ ataade ni eyawoɔ ŋmewo nu emɛhin akɛ eye dani ayakpe lɛ daabi ni wɔfɛn wɔle akɛ akɛ kristofo yɛ mm-hmm. malɛkɛ wa kɛ wɔdzi kristo ayinfro mm-hmm. ni yi asafoɛ ni ebe ba wo wɔkɛ ya agbɛnɛ na wɔ ni aba wo ayinfro ataadeɛ nɔni wɔ yiyɔdzi. ene eje fulu ene eje onyese mhm. eje ochese mhm. ene oyichue angma fose rie hie ni ake angma nyumba wie mo yo ohina to mo mhm. bona ake mo si nye ngma nyumba wie mo nye na na ake nye hina agbene wo hina aka je nyumba wie mo yo je chimo abonsan ayekoji mo ne bagma ni ye je me ona money yo ne ken nakamo esubanke edan wie mo titire edan wie mo twɔn mia kɛ afɔko lɛ mu simɔ n'afɔ lɛ mu ɛdan wie mɔ dzi nyɔ ni nyumbɔ wiɔ tɔnbɔ ne kɛ jeremia ni nye mɛ kɛ ekɛ wie mɔ ni nkɛba wo na no o mhm. mhm. b'a wi mi tɔ ni o y'a faamu ni o tɛ o iwɔ nɔni a kɛ mɔ n'afɔ lɛ mu nɔni nyumbɔ kɛ b'a fi yɛ no efi yɔ e je eŋlɛ nɔ. bɛɛ ene hã ni wɔ papa wie mɔ ko baa mina e kɛ ekɛ ni eba wie mɔ yɛ e ni tsotsoro tsotsoro yi si yɛ ebe yi tsilɛ fɛn ne kɛ n'aba tsotsoro ɛgya aka efa mo ko ne etɛw. ni etɛw nakan iwɔ nakan jibɔ ne efa mo nakan iwɔ papa wie no ko ne kɛ nakan ne yɛ gbɛ yɛ ojogba siwɔkɔɛ yohane baptist lɔ ni eba nugbɔ efɔ le mu mhm. kɛ hã no ko pɔtɛɛ mm. si ne ba ne ba sɛ he ko eke he yawo mi ni ma diya cɛ ma san de mi ma n cɛ ko gblan si lɛ san de mi ni diɛ no he wɔ atsɛ lɛ atsɛ bo n'o ba diɛ kristu ekpo o tsɔn iwɔ mɔfɛn mo n'a fɔ le mu ediɔ nugbɔ kpo etsɔn eba diɛ nɔni henyelɔ nyɔɔ fiɔ gbo etsɔn wɔ eneji moko ne afɔlɛ mu kɛ su kɛ iban. n jɛ ismail anyami. ɛ malɛkɛ minyɔngbɔ mihi tui ne akɛnɛdze nfe mi. Mm. simeni wɔ ne nyɔngbɔ kɛ mose akɛ efe ɔta alo afɔle san la tɛ ehalɛ. yoo o yi wa dɔn ɛɛ eh, nɔni ye wɔn ni ɛɛ eh, kɛtsɔ wɔ papa ni tsɔn mɔ nɔ ɛɛ mhm. eh, nyɔngbɔ kɛ mose akɛ efe afɔle ɛɛ la tɛ ehalɛ di bɔnna adesa alo le mose ẹni dzi gbalọ eke nyumɔ Nechele Amina heni Amiba Ape. kpe heni ame b'a na ni wie mɔni le yehowa ayo mhm. eke ha mose ni mose hun ke ha ma mhm. tafla tsɛ ke woto ya ha itsunpo mhm. ni o te tún ẹ̀mí sá mọ́ o lè yẹ ló kọ́ fíríjì bá ma o lè yẹ ló kọ́ sàtso bá ma o yàn o sá o tún mi àwọn akẹ́ yɛnu tafula kyɛ o kɛ o samɔkulu kura b'a fɛ mi ni o kɛ b'a ma ni kɛ tuma o yɛ wɔ mia hun n'a gbɛ kan ne bo ni duwe wo boye tumi kɔ te heli tiri o hele siɛ duwe wo esi o lɛ akɛ kɔ fɔ mɔ na jin e ko mi e nyɔ e tɛ e jɔ nɔ o sɛ yɛni pulu yɛ e, fɛ mi ni e ma do b'a samu bɔn n'a fɛ ni samu e, e ka fɛ mi ni e ka fɛ te tiɲɛ mi mhm. ewo ɲuman kɛ mo akɛ fɛ afɔle la tɛ ne hami mhm. yɛ biɛ e. mhm. fɛ mɔ lɛ nɛkɛ kɛnɛkɛ mun n'a fɛ yen nɔ bɔn n'a fɛ ni nkɛ bo anak

Eh, janji mm. bene nge mm-hmm. bene bofuo eke omami mary matumunyu mm. enyake pene nge lejon okay mm. noko belejon chonalo mm-hmm. ne jama bi ame je mary dasinge mm-hmm. sabita frache e dasinge wi lo tutu line lo ehe ne choka he ko ne he cho hekone le mami mary o epe hekone mana ka ene da nga eji hekone cho ne bofu manye maji ekpo mhm. mhm. nga lejo ne kele matumu nyu lo enya ke bi o mi ne bofu maji ekpo eji ekpo nga enya ke bi ne no fe no kone nga bible ne mo lo wa ke baji o mi wa ye wo jali mhm. ko ya wo jalo mo hene e amaga menge ke hene eche e, e mawo nge mm. pile yone mahemo nge ehin si nge heko mm. ne kebe no ye ngo mm. ne okele ya tumunyu ota na ele ne ma ye molapa mm -hmm. keke ho amaga <laughs> mehem ya keke kele joji ne eke ma won ya tumunyu nge okay. lo ke jele jo ne ba mm. le no fe no go ne mademo mm -hmm. esa ko ma be mi <laughs> fo ma he lo ke amaga me po anyi na pio no che mm. le ma won esa ka nge heko ne even won ni mra de san chupe po ke christopher no jimo pe mm. no na no mo we lo hayo chuo esa no hiye ko no ko mo onu cho ma pe mini e mo si ninge cho na lo lo jine ne mo epe pe kan jine mo si e dra koneke le mo si o be fe be ko ne en le mo hem mhm. anonyan ko la e lo en la ne ke mo mo pe okay e ya lejon okay kone e ke mo nyi mo pe mini amana ni si mi e yan we ka sa ka no nyo lo nu e te pe mhm. ne apeti ne mo mo da singe mhm. dabi ke mo che o cho ene he no dasi nga ehin no cho mo won esa kan mi ni mo ma nye mo je epo kan mo ne ko mo tumu yo yo ablade abi Philadelphia jo krogbeja no to e no no bu oto e no ko wo ne hegbe ni wo se wo ba wo second video ni wa wa ko nwen wie mo ni ni le e yi mlo botu e be na fe ni kaji wo ba gbeja no to wo kecha no wa bo ka chi oyi kra Philadelphia jo krogbeja no to e no no yo no cha onyemi no ke la ke bi ese iwo lewu ebotue maame hyira wo maba no ɛne nansa ɛna obi pie wɔ asase so ɔno nkoa ne nea yɛnhunu berɛ a yɛanɔ tee no deɛ yɛkae ne mu ane sɛ john the baptist bɔɔ n'asu ɛnso saa nnipa no ɛda a wɔpie yɛ no deɛ ɔdii kan ɛka yɛ sɛ wasra me ɛnwo sɛe the very time or place a yɛde ɛnwosra ne gu no so obiara nhu no ɛnso sɛ obi ɛnwo a sa sacrifice a yade nipa no sacrifice manyame dedication devotion a saa nipa no yɛma no gyina manyame nyame no saa nipa yi yan yɛansra ne ngo yi yɛbɛhunu sɛ esu bi ne mu Enti yɛbɛhunu sɛ from day one sa owura yi ebegyina ma nyame ne kasa nyinaa ɛka nyame ne su nyinaa kyerɛ nyame ne ban nyinaa da ɛkyerɛ nyame nyankopɔn akyi. Ana nyame papa yi so anointed man of god a nyame ɔwɔ hɔ ho adanseɛ na wɔdie opie amanneɛ bia so a nyame ɔwɔ na wɔka ɔno aso ɛtoo no eh. nyame a na wɔbɔɔ ne wei anointing mebaa baganay, my mabɛte anointing service My mabɛhunu anointed men of god and women of god And so no mpɛn dodoɔ do saa anointed persons fuo yi wɔn na ɛkyerɛ bɛyie mu wɔn na ɛkyerɛ tumi foforɔ me wɔhɔ ka nyame tumi ho wɔn na ɛkamfo deɛ bronsam tumi yɔ ɛma yɛn wɔn na wɔn tumi kyerɛ deɛ bronsam atumi ayɔ a ebi ne deɛ n'afu adoa deɛ ne nan ataetae deɛ wɔnwoɔ deɛ ne sika ahye deɛ wɔnya awareɛ deɛ wɔyareɛ wɔn ne tumi kyerɛ yɛn ɛma yɛhunu sɛ wohunu biribi sɛ yɛ a ɛkyerɛ sɛ biribi foforɔ bi ɛna ɛwɔ hɔ na asɔfoɔ pempem kɔ bible school wie a yɛ ɔde ne wɔn during the process of ordination no yɛhunu sɛ you anointing one with oil nso saa asɔfoɔ nyinaa da wɔn nyinaa ma bɛyie ne tumi bi a wɔ hɔ ka nyame wei nti na ɔse kronkron adeɛ mfɛ mmasɛ de anointing me adam so for be ntetee me nyame nipa bi a ne hɔ nom a watete me mɛpɛ sɛ mobɛte nneɛma ase meka sɛ nyinaa nyame obiara hawo a wɔkɔ mu ɔme adom nyame asɛm na menya ka faa ɛfiri sɛ menya akwanya epie wɔ ghana nyame ɔhata soro ho adanseɛ na medeɛ nyame tumi ɛho asɛm na meka nyame ahoɔden ɛho kasa na mote ne ma no nanso so a wɔbiaa nhunu ma anointing service ɛberɛ a wɔn anointing me ɔde ne me obiaa ho monhwɛ me na mu nso dúró mọ ee dúró mọ sàn yóò bryce bell eh, papa kẹ ní ìbá ghana ní enumufọ jamọ kẹmufọ sí nẹkẹ mẹ ní ẹjì mẹ ní tún ayẹpẹ mọmìlì mí ní jí tèé mọ nsàn ní yọ ọdẹkẹ yóò mọ ní. ewie mu ọhyehyẹ mm. gye e, e, e, kẹ obìnrin koba bá ṣíra náà lè Mm. wɔrele yɛ ni ịna kyɔse mɔyɛ okay. hyine baa ehyia mɔmie na ɔne wɔn yɛ na anɔɔgye wɛn ekyɛlɛ ne afɔlɛ mu akɛ eba hyiahyia mɔ kpakpaa ne ehyia mɔ ho ɛfɛɛ eye mokomehe pɛ odase ne gye nyɔmɔ ete bible school yɛ biɛ mm alo yɛ classmate yɛ biɛ mm -hmm. alo eyɔ etsɔtsɔse mɔko yɔ sɔfo nukpako de mm -hmm. dani ebafe gbalɔ alo sɔfo ne kɛsi nyuma efɔ lɛ mu ewɔ bɛ fɛn mɔne yɔ esanedzi wɔnu tsɔ yesu kristo okay. nidzi anokwa akɛ wɔle mɔko ni tsɔse lɛ akɛ eba e, e, lɛ kristo ebafe kase lɔ dani ebafe gbalɔ alo sɔfo non depuis de ke nyumo ifan la ke ibani iba shieshe mo papa ke han adesa ni mo ameke han le enunjo mhm. ni wo papa unke no fe no won na ye kristo hie mm -hmm. ejie ko mepe ake nyumo ehie ke ese lokukula be mm -hmm. e ake e ashe hekue ame ya na mokoni eh gbiligbili mm -hmm. emole mm ni ikaselo e bila ke na mo fe sha mm eji hila oblanu ani hilan yele mm. aloye nye aloye che mm-hmm. kristo ke da bi ye shark fe boni nwen manche yelie aye mu ni ana anu nya ne he won won ana ke ha mo ne mm-hmm. wo papa no mi le je eh anago ne ba mm-hmm. e ke ne ba gana e ba nu osofo ipana e pana emi gbalo ye kehin ye lololo ne onaka amenwie eka amelile no afọ amamu aka amefee neke afọ amamu aka amefee neke simufo ọsẹ fẹ kamenu tumu ẹfẹ e ameyenoko hewaleko ekonklo hewodasi kẹnsi kristo ewe fele ya aka a bẹmẹ mu nọ na kẹfọ wo bi náà ni esolo <laughs> e esolo nutumu na kẹwọ amede amentu the opposite side of it ewọ hmm. enu tafla che tafulakyẹ anayẹyẹ asafo hmm. ten ake. akenye cho ni kasemomi tumo nyɔdzi etɛ nyɔdzi ekpa mm -hmm. afi ekome mm -hmm. ni afɔnyɛmu bena ye yɛ asafotu ɛfɛ ye mm -hmm. yewekume yɛ yenyanyo mɛ yɛ jɛmɛ akutsomini yeyɔ mɔfɛ na obi anɛ ele. tubuke fɔsiakɛ obandobatsu kristo nutsume wɔ wɔn fobomu ni wɔn yoda sakɛ mɛnɛ wɔn yoda sakɛ nyume hiɛ kɛsɛ doku kula bɛ wɔ ne yɛ wɔwɔ fɔbomu agbɛ n'a fɔbomu o tan do e e te e o kɛ ayɛ ninɛkɛ wɔsɔfo kɛ gbalɔ yɛ ne na mi hã ni ɛhoo femu eba man kɛwɛ kuma te bɛɛ bɔ yɛ n'a fɔbomu yɛ ole nɔ ni nyumɔ nyɔ fi yɔ so n'o ji ole nɔ ayɛ nyɔ fi yɔ ole wɔnji fi alụmụme ha bụ nwa afọ eneke kemoko na na-efu emusu efu eke he ahịa hali wole ya na agụghị na ka njila ahụ ya mhm. n'ebafe ho niwọ papa ka esi na ihe wee ba iwọ mhm. e na ka rie mụọ ni echochoro oshi ake alụmụbụ afọ eneke unu achụfọnọ ahịa ha bụ yesusu maji ke ụwọ nimu ụwọ n'ụlọ ake moko ke gboo ake spiritual knowledge wọ papa ba eke jee na ka helani ni lẹ́lẹ̀ hun ní ìkẹ̀wé mọ̀ fọ̀sìn ní wọ́n fẹ́ wọ́n bòtò èkó mé èkó mé èkó mé ní wọ́n náà kẹ́ lẹ́lẹ̀ náà lè rí àánú kwalẹ̀ ẹ̀ bí àná náà lè bàjẹ́ náà kà sọ ọmọ ẹ̀fẹ́ kò sọ fún ìka gbàlọ́ ẹ̀fẹ́ àmì sọ ọmọ eegu ìwọ bí àná ẹ̀hán ni àmì fẹ́ àmì hìn ẹ̀dọ̀ ẹ̀wọ̀ papa ṣé wọ́n papa ẹ̀fẹ́ kònókò wọ́n papa bá kòmòkò sọ ọmọ tùmí na-eri ahụ na-ewe icho no maleke e n'aka gbene meba bushi defe musu chọmpụ ka yalaka e mme ma nna neke nie niile mafe ma ha ma na meyi mhm. ewe chụọ aka ata onie ni germany mhm. kasile komeka ko woye Ee, lo enu abolo fi oko mhm. de jono ne ke ha me no ne chọ ihe ne ke ha me kenklenji wie mo na kan e ha papa wie mo ko ba ni kẹji nọ ni yiyọ emu ẹ baafa ka fọ kẹfẹfẹ baagu n'owó na pẹpẹpẹ ewọ bo ká afọ bomu akẹ gbalọ ji o gbalọ nu gbalọ yi o mi ni ji tẹ mu ni yọ ọmu fọ yi akọ kẹfẹ asusu máa jẹ yìí o bá yà gbóyin àjẹ jẹ ènù ìwọ mu afọbò mm-hmm. ṣe afọbò mu akẹ bando bá ṣiẹ ṣiẹ mọ pàpà n'oyè nyumọ níji kristo kò mẹ tówó ẹ o dasẹ akẹ èyí ẹkẹ ẹsẹ nyumọ kókó lábẹ ìwọ kẹ òbàdàn bá rí ènù. ni owie n'okwu nkwule eyo dasi ake be afọ kobom n'aka gbole nche nu nsọfoko nzụmọ macha egbe eke nunie sheke ninyi nwo nchele echele ake nyemiyo yo <laughs> producer dio presenter ni ekele nasa ni gba ye tv station le radio ebila aka ah ka ake yowe shi ebe yowe ekele no ni nu na ojinu shi yen mo hie nu ke yowe fe gbemeji ame ewe rie ko ke chile eye mobo eye mobo ona ni wɔ papa kɛ ayɛmɛkɔmɛhu ni akya amɛ saa ni abatwo amɛ amemɛ n'atwo amɛ si wɔ papa hyɛ mɔ kɛ ni kyɛw mɔ mɛ daa kɛ daa ehan wɔ na kɛ lɛ eŋmɛtu si n'akyɛ lɛ eŋmɛtu si n'afɛ mini n'atu lɛ ìwọ e lẹ atúlẹ̀ ẹ̀ no kọ̀pọ̀tẹ̀ ẹ̀ akẹ́yẹ̀bá dé bá ye kristo ẹ̀ ò dá sí ni wọ́n na yẹ nọ́fẹ́ ẹ̀ nọ mi nínú apẹ̀ ẹ̀kọ́ kàdé ń hìẹ́ ẹni tí ọmọ kẹrin mọ̀ yìí sẹ́ ọ̀nà. ètò rita lee wàchẹ stephen adumche eduake hmm. lọ́ọ́dọ́kọ̀ chapi noko safoji le noko chose wele na enyewe noko hu segbile se emunyu saa saa kwa eji mawu eh mabike mini ji la munyu ninga no mami yo eke noko umpu ele nyu echabe mochum mhm eh beko na ne noko echame ne demke ah wo Philadelphia bí ọmọ wa sọlẹ ọnà ló ṣé wọn papa ẹ sọlẹ ọnà engenona ka wa papa swelino ne sa ka no fendo ko no pe kristo mm -hmm. esa na solemo okay mm <laughs> mini he ne wa papa swelino okay kani dele ken ke o ya dasin ne owo ni ne no ken ongo kristo ka <laughs> okra ko yi wa helelo mm -hmm. kana ngo mo ka wonyum mm -hmm. kene be no ke ji onyu mi no ke ji opope mm -hmm. kano na nene abusa nye ne pio mm <laughs> sɔlemiɔ na sɔlemu wɔ ehe basenam le bɛsenam. epoɛ okokra yiwa hele lo dimau no yangole mm-hmm. sebe na ke jio mota ja no na nene pu ekra ne choga solemio yemu abi e yemu se papa dum ke o pemini o ke juemi yo mm. lo ke monomra de sa o chake juemi yo o na solemi ngo juemi yo mi mumo aka mo winyumpo se nene mau nye ne pio odine su no lo, loke papa dum ebam ne ba noko pole nu mhm. enyewe noko sio mhm. anokwale eh esene apɔ noko nu noko ji noko nye n'etsi wo mɔnu. ok lɔbefu bemi o ke wa kɛ nikome ŋɛ agime kɛ nukome pe o. noko ma do ke mo po mo ya sɔlem po mɔnu ja bo mi. ok si mi yɛ sɔlem sene ne pi o mo o bi nye ma pe mi ni ye na nye na di ɔwɔ jama mu nyɔ mɛ kome ŋɛ tonalo mm. anaka wɔ kristofo liɔmɛ ne wakɛ apɔwɔnuome mu mm -hmm. wani pepe ko esɛmɛn blɔ no tonalo wani Jai. pepe ko sɛmɛn blɔ no lɛ sɛ ka pɔ no ko nu matumɛw ni okay. wahiɛ no ko ŋɛ timoti wo miɛ ne ye nyɔ ne yɔ okay. eye nyɔ emi gbam ne dzi nyɔnua kɛ nɛ kɛ ya nyɔnua kɛ enyɔ enyimi e nyɔ kɛ enyɔ e, e no ko ŋɛ le dzo wahiɛ no ko ŋɛ le dzo ne wa. timothy woloni ji enyo yicho enyo mm. renja ni ji nyunwa kene yon ka shi onyunwa enyo ke enyo mm. boni je nkan ne one mm. kele nyungo shishi tu ni wale mashishin mm. ni ehien de kana so mo no ne mm. no nchole lele de nche imenle mm. Mm-hmm. ke mo fe mo ni chiyo no tale mm. achi ehi mm. Mm-hmm. keje ni ne ja agbele ahi mm-hmm. mm. shishi awulumle ile je shikani ke jechiri ni nkeke yo jen mm. shimon tsoni nke suni hu yemle ni ekume nle abuo ame si ekume hu abu ame agbene keji moni keji mokochu ehe keje neke ni ne amle nle echo noni akefio ni ni eyo nyam ni a nihi ha si achele jogban ni asa ahanuchumo kpakpafe si obla hianse di ni nle hu jo na afoi hmm. ni okemei ni cho nuncho nuncho leke jo chui ni mlenche ile mlenle ati ujale emo keyeli suomo kehijole se hallelujah amen ekemini no mhm. eje no na nu hmm. eke nofe no nofe no ko ne chairman bi e eje he ke ni ne se ya he okay papa dum ba mhm. na pole nu ne no pole nu mm -hmm. ne je he ke ni ne se ya he o mm -hmm. E isa ka pe o ma ne pe ma unom e ne e bible nge wo no de ke mhm. ngo wo ni mle ade sa pe we agbo mhm. ne ji wa nwe ka ma chewe jai ni ne nge ma chewe o eke chapi Eh, eh, eh, Sikachu ni eh, sikachuni pe okay. ninga machewe yeah. mm -hmm. wange choni wange roba ni wange zuni ne wange ni pamplo ni ngem chonalo wange ka mm -hmm. wange atona ke alo kupla chona ke ake piomini ake sakwada mm -hmm. wange roba boss mhm. wange paris boss mhm. wange aluminium chona chonalo se eken keke manono mechuo pe mhm. ehihia o abuo ekome mhm. n'ekome lɛ abui mɛ mɛnɛ ne ha abuo bóò sɔɔ mɛ tso ɔpɛ na ha hebu tso mhm. mhm. na lo rɔba chase ko na nɔ ŋɔnumɛlɛkɛ wo kɔsa kɛkɛ dzi ɔha wɔ hebu lɔ abinyɛ nakɔ ma pɛnoko bena sa nɔ asa no mi name gio mm. bene ni boba na ake na ake maba hani boni ni oke wenu ngem ke okay. ah eno ga ke hani boni o e ma pia kondo dabi dabi lo ejo abi bogun e mm -hmm. se wa nge ko ne le hun le epemi ni ehe cho mhm. ne papa do bo ni wa le ga be ko mi o lele asu o bob ke mo e enu -hmm. ne be no na di bo papa ko le o ya ji o mhm. no ke ba se wo ni bo lo kike ma chesi no chope ne ne ma cho ehe o okay weche ne ji ma che mhm. ema nye ma ŋun ne ke ma tsu ni kpakpa ko kre ɖe ne ema hi okay. tso na lo okay. eŋɔnɔme aɖe sa ke to ne tsɔ ƒe tso ƒe yi mm -hmm. wɔtso kristo bi me dzi wɔtso ƒe okay. tso na lo wɔtso mhm. kristo bi me dzi wɔtso ƒe mm -hmm. ke ba yeke ne noko le ke pɛn e nyamia o na abonsam eni ne piɔ ŋem ke ba yeke ne noko le ke pɛn e nyamia ne ne wɔ nye ne piɔ mhm. ke ba yeke ne noko le ke pɛn e nyamia mhm. nisi ne se yi ne ne epiɔ tso lo ne wa noko ne lele enyam ne ma pano kyɛ mm-hmm. nga hiɛ wo na ɔpɛ gyini ne ele tonalo lɔ papa dɔn ba ne ba no mo yɛ bible nyagbe ɔno keka deɛ ɔta mm. eke ɛɛ e, wani ewi bɛnii mm-hmm. watu ahefo mm-hmm. kɛgye nii ne sɛ ahe ne papa dɔn ya nigeria mi ne e, e e e de mene ya nigeria at the age of twenty five years o dama bi ɔmi o nigeria ngɛ no na mu ase ngɛ na ne no hɛgya gye mi kɛ ni wɔn wa ɛkɔ kpakpako jama bi ɔmi na mu wɔn ɛhɛ mi ɔ ɛngɛ ka sɛ egye he e ngɛ mhm. e jama na ɔmi tso pɛ mi mhm. na yà laa he ko mhm. wa be yɔ he yɔ ya wa wɔ wɔ ya nɔ. brahima ŋmalɛkɛ <laughs> eh, hmm. kurɔnkurɔn ni bi akɛ hã gbe yi hmm. si mɛni wɔ ni mɛ ne te bible school ne afɔ amɛ mu si amɛ ne fɛ mu ni ɛtsɔn e no ni nyɔngɔnyɔ efi yɔ. n yɛ nunyumajɔ o. efa tɔ ye. min da nyumɔ si kɛ hã ni kasi mɔ wɔ kasi yɔ ne. ok. ɛɛ idza kɛ jinoku ni egbele wɔ jɔn mɔ na. laka yi. ni ekpɛ la sɔɔ te ko ewo wɔ tui ya mi. laka yi. ɛɛ ayɛ mɔni nyumɔ fɔlɛ mu. ok. na ayɛ mɔni adesan fɔlɛ mu. ok. na ayɛ mɛ hun ame dɛ nkyɛn ame fɔ ame he mu. ok. <laughs> Paulo yue ni ekɛ akɛ. Mekume efe amehi nka iwie mɔ na iwie yɛ Chi mekume yɛ ne efe ame tafra kyɛ ye yɛ nyumbɔ he wɔ mhm. ni mɛkumɛ hu enyumbɔ fi ame nakan si mɛkumɛ hu egbɛmɛ fi ame nakan iwɔ mboko yɛ ni lɛdɛ nkyɛn fɔ ehi mu mhm. ete bible school yɛ hiku mhm. eku ɔtsiko afɔlɛmu akɛ apɔso akɛ reverend akɛ nɛkɛ. moko fɔlɛmu mɔni fɔlɛmu yɛ e dɛ nkyɛ ɔbaa bi yɛ namɔ ji lɛ mhm. gbanlɛni wɔ kan ne fɛn twɛn akɛ elija lo eliya ji mo na atu ni eyafɔ elija mu ìwọ mhm. moko ni nɔkɔ moko ni nyumɔ ɛfɔlɛmu e mhm. lɛpo kaaba desangbe fan lɛji mo ni efɔ moko kulo mu namɔ fɔ eliya mu nyumɔ dɛ nkyɛ fɔlɛmu jɛya desanko fɔlɛmu wɔ papa stephen adunkye dua namɔ fɔlɛmu. Hmm nyungwa ji mɔni fɔlɛ o ewɔ tɔnba ni jesin mhm. kɛ ayɛmɛ ni adesan fɔ amɛ mu adesan sɔmɔ n'a kɛ fɔ amɛ mu ayɛmɛ n'a mɛ diɛ nkyɛ amɛ fɔ amɛ mu mɔko k'a kɔ lɛ mɔ wie mɔ ni fɛ mɔ ni o b'a nyɔ sɔfo ye n'o papa o sɔfo ni ewɔ biabɔ n'o papa o sɔfo ni bo n kɛ wɔsɛ kɛ bɛɛ b'a ye enajiya dana ayɛmɔ ni nyungwa e fɔlɛ mu ewɔ kɛji wɔ b'a kɔɛ o b'a n'a kɛ n'o fɛn no ni afee yɛ kɛ hanoko ayɛ tankers ni afei ni naka tanka tanka kometo no nhyɛ tanka yɛ ni lɛ petrol gyina ne akɛwoɔ no anigua na petrol tanka ni akɛ nungomin dan no kɛ petrol futu ni na mi na eba afei eba e, afei agbla nnogi nɔ ni ba ni gyi mmoko ni eka afɔ lɛ mu mhm. chimini ete ewie eha abonsan tanka nuni akɛnyɛ nuni anu mhm. lóònù nuni anu tanka taflakyɛ mhm. taflakyɛ ani akɛyagbela asɛbo akɛgbela ìwọ káàkà agbala mi nìjìnà níbà si wɔkɛ tanka ni mu fɔɔmu ne akɛha wɔ wɔ kɛtɛ wɔkɛ ngbala sɛbo okay. na ka nɔɔ gye kristofo yi mm -hmm. wɔ e mahyin aha kristo mm -hmm. tefi ɔtɛn ni wɔdan wie mɔ wo wɔ ne fei mɔ ni mm -hmm. yafe ɔno okokuro okay. masumɔni wɔka ne malɛ kukoko yɛ yakubu wolo ɛmi mhm. yakubu wolo ni gyi etɛn kɛjɛminja ni gyi na ɛhoɛ ìkẹ́ sílílẹ̀ lẹ̀ nonọ́hùn wọ̀kẹ́ jíọ̀. yi nino nɔnhue wɔkɛ lomɔ gbeme ni abɔ yɛ nyugbɔsuba nɔ da akome le nɔ mli jɔmɔ kɛ lomɔ jɔ mi nyɛ mi mɛ e ne mɛ ne esa akɛ kan ni ekɛtɔ no eka aso nubu yɔ ne n'i mi dza nyuma kɛ ekomi nubu yɔ ne eba numa kɛ nu ni kɛ agbamintso aanye mutso yibi awo. Dabi. Alo wentso awo agbami. Dabi. Mhm. Nakainɔn kɛ ŋobu yekponsɔ na nyɛn <laughs> numa aba. Nakain. Ona ni ewɔ oba na kɛ mɔni afɔ le mu. Mhm. Ebuwa bɛ ko wɔli lɛ ne mhm. lilɛ nodzi nɔni tsɔn nɔni wɔfiɔ. Ewɔ bɛni wɔkɛnjie nyumbɔ yɛ nonɔ wɔn wɔn kaa kɛ ene edze heko. Nakain. ayɛ agyi mɔ ne fii ɔbo wɔkɛkamfo nnwuma akɛ no fɛn no ɛgya nnwummɔ ɛna agyi foto mɔ ne ɛba brahima oyera dɔn yo ablade abi philadelphia nyokorɔ ngbagya no toɛ no na ɔnɔ ɔka noboɔtoe nokase ɔne nkɛ ŋɔɔmo ŋɔɔmo ɛne hegba ni wɔhyɛ wɔbaayɛ no akɔ wɔ third video ne wɔbɔ nwan wie mɔ ne ne leeyi mmiri ɔbɔtoe ne kagye wɔba agbagya e no toɛ ɛbaakya no kaakye oyi koraa mɛɛwɔ philadelphia nyokorɔ ngbagya no no no no no yɔ ne mɛ o nika ba gbɛdze ano to wɛ e b'a tsa nɔ. yɛ anointed person of God, woyɛ Kristo ni, wotua time, woyɛ adeɛ hunu sɛ, okurom abɛɛfo nyawa yɛ beku nti wumpe okurom okoe. Ɛdeɛ e sɔhwɛ no. Ɔsɔfo a woyɛ anointed, wankasa so de abɛɛfo tumi yɛ nyina okura pɔw ne nyinaa. Ɔsɔɔsɔ. Nti ɛbɛsi dan na mo anointed nso aba so. Anointed person deɛ ne dna ɛyɛ nyame n'anum kasa nyɛ nyame aha obiara a wobɛyɛ anointing no wɔne ɔbaa ɔdo okun papa mo bɔne mo miwura mehwɛ wo hwɛ nkramosom ɛtitirifo a wɔn nkramosom mo yere no bɛrima foforɔ nhu wɔn anim obe pia a wɔhyɛ ataadeɛ kata n'anim nyinaa wɔayɛ dedicated ɛma bɛrima devoted ɛma ne kunu na sɛ ɔba wetumi kyerɛ bɛma foforɔ dɛm type of tv a wò use wò fridge di esi deɛ bɛrima no mpa esi na mi bisa sɛ saa amɛria kunkun yi ɔyɛ deɛ hunu bɛrima foforɔ ni wogyina asɔre dɛm mo sɛ mefa kristo sɛ mekra agye nkwa woeyɛ da a woyɛ wo declaration ɔkra wagye nkwa adeɛ kyee so woahunu deɛ tumi kum kraa ɛka no yesu no a wafa ho ɔdɔfo bere bɛn na wokɔtwe mpena a wo kunu hunu yi fɛfɛfoɔ tam bɛ na wode pie wo kunu daa na wo pie wɔkɔ adwuma na wo pie anaa bere bɛn saa na ghana kristo so moafa kristo sɛ mɔkraagye nkwa mɔnwom a moto nyinaa ma kristo tirim yɛ ne dɛdɛde hunu sɛ mo agye atom sɛ n'anim na n'akyi nyame bie mɔ nsɛmbra ne nyinaa ma kristo tirim yɛ ne dɛdɛdɛ sɛ mmɔhunu ahyɛ ne nso. na ɛda hunu abosomsɛm mepɛ sɛ mehu sɛ ghana kristofo tam bɛn na ɛyɛ a mu pie ɛde adwamambɔ som no no mepɛ sɛ mebisa ghana kristo asafo no sɛ tam bɛn na ɛyɛ a mu pie na ɛkɔ so anointed anointed anointed person anointed man of god ɛna wudi adansi efa ubi bi yare mu ɛma atiefoɔ nyinaa hunu deɛ ɛbɛyie tumi yɔ anointed man of ɛna na wudi adanseɛ fa nyame foforɔ ho ɛma atiefoɔ nyinaa hunu sɛ tumi bi a wɔn ka nyame tumi ho ɛna ama ɔbaa no wɔn wɔ ɛna wogyina dɔm anim di adanseɛ sɛ nyankopɔn abie w'ani na wohunu sɛ obi fie abɛɛfo ahyehyɛ owu ama no anointed man of god anointed man of god bi a ɔte saa wonim deɛ ɔne ne sɛ wote sɛ polisi ni ɔyɛ amrɔba te sɛ sojani ɔyɛ amrɔba ɛkɔ e yie ɛkɔ e yie paa saa na anointed man of god bia ah. saa ɔte how eh. sɛ polisi ni yɛ korɔmfoɔ how sɛ sojani etumi yɛ korɔmfoɔ wɔn som no ma kwan polisi ɛyɛ e polisi soja ɛyɛ soja wɔn ntumi nkorɔ so carpet mbɛdani akorɔmfoɔ ma wo yiw ɛnyɛ yiw na wo dɛbi ɛnyɛ dɛbi. dúró mọ ee dúró mọ sàn ẹ. Eh. ha ní o ẹ̀ẹ́n àfi ẹ̀ẹ́n ní ó dàbí àfi dàbí yé ma bike ma mabike maunumlọ ní mini baa ha ní ó lé ní hiali alo azei nyọ àpìọ bẹ́ẹ̀ yo eh, papa ní tsɔn mi ko ne etsɔn wɔ bi ko mi ne bi o mm. eh, mm. ne wale bi ne eh, ne na eninenga sipinyo mm -hmm. ebaka emachake eformato okay. lo eformato achake mimio mm -hmm. ebaka emangwe hewa mio ke ha ebi okay. ne lejo no ne mahu pemini le hwe chake eformato ne okay. hewa mio ke ha mene le hwe ebi neji yesu mm -hmm. lo brema bio mio wanaka eh ni ne watcha me apiyo ni ne abonsan piyo ke no me ba su eku ne abayo se ni mringa se leji o mm -hmm ajeja manoo mahe mm -hmm. eh akanwanwe kando konenge to enge 1 pm okay pio no ni a, egbo agboso kama ya 1 pm mm -hmm. neno ko ba ngo mm -hmm. leka mape kana machu abonsani okay. leke jale wa machake mi okay. lo papa ke jama bi omi wanga typewriter bi mm -hmm. se pio no wa je typewriter bi no wa ba computer okay lo jama bi omi o lue na mhm. wo lengo mm ebi eji mini lue mm -hmm. se pio no achele mini tilapia okay. <laughs> eh, pia tilapia na chele mm -hmm. lo eji okebe na ngozo bo ko kapono na kapola no pe e boni eh, eh, agbela ose kama ba mm -hmm. se ya bi nga lu esayan e wa kan ni ewi me mo he okay. chona lo mm -hmm. lo eji o pia tilapia ha ni ewi o me ka ewi o ma tuo fo nye jama tilapia se na pemini aya na pemini aya na na ye okay. se le chuo pesi o lue kake na ope uko okay e chake we mm -hmm. bl e chake okay. se lue ole le no okay. wa here no ko nge revelation chapter eh eh eh, eh yohane poje mi wo mi o eh nyon ke ten emi gba oneji kake ke nyon okay no ko nge le jone wa here ne yohane poje mo wo lo icho e mm. e nyon ke eten mm. clean clean ku enyon mm. ni mina ko lo ko mlinje po kemlinje inshallah mlin kemlin ba mm. ke ekoklo nto enyon ka ke che ikpawu ni manchefa inyuma bumo ikokulu ntoile ni musubo ogbe ye eyiche che ile ahie alo ahi ni kolo ule ni minale tamo mlantwi ni enaje osisi osisiblishi inaje ni enabu tamo jata na abu ni drago lekele dienche ihiwale ile ke imanche sen ile Kehigbe higbe kpete le hã le amen. amen. eke na ogbati ko na ekike ma ogbati yan ehe fọ niche. ẹ̀ka osisi bíi si na ẹ̀yàn ẹ̀ka mini ni jatanya. na abonsanwo ehe wa mi yan kẹ́mi ni kẹ́ hã lẹ̀. na aha lẹ̀ blọ na aha lẹ̀ yàn eke tu mọ́ ebime ahemunu ya mi. Okay. bible ke lo yo henga mhm. ne no fe no etesi etufu e ne nye lo yo ne lo yo hewam mhm. na bi yo mene po ne ke lo yo mhm. tilapia ne nga mode jino na pio no ni me rue lawe blow fa ma lawe ne masa se ka ke tilapia awo ni wi me ke me ke fo gidi gidi gidi gidi bible wode yo no eji mm -hmm. mwana angotaka mi omeke kpalasi okay. na bago krerka mm -hmm. ke wakwe okay. wɔkyɛ mɛ no mhm. na ba sɛ sɔle ntuwɔ mi ɔnɛ lɔɔ <laughs> ma na mɛ nimle ɔmɛ kɛ akra ka mɛ kami ni ɔsɔfo nji mɛ sɛ anyamunyu ne gye ɔ anyami ɔ ka anane kɛ mu asi ŋɛhɛ ɔgye ɔ eŋɛ kɛ ɔsisi bi si nane na anyamunyu ŋɛ ka anya mhm. anyamunyu ewu ɔnɔ hegbe kai ko ka ne mhm. ma gbe nɔ ne ma pun nɔ. ne ake mɔnu bi me dzi me o tsɔna lo se ani pepe ne dziwo ami ke baa etsɔ wo mɔnu lɔpe aŋɔnɔ me ke haahe mhm. lɔhe dzɔ ne saa ka wa pemi ni wa ŋɔ wa hɛngbɛ ke fosi mhm. ne wa hi eme ne hi edze mhm. kan baibulu ke wɔ de ke jamani mi le me nɔ o me nɔ sepe atsake ahe wo mi o piyɔ nɔ wa ŋɔ mo ko me kake badzɔ anɔ nɔ ni po hem piyɔ nɔ aya brand le. no mo no nengem lo be no made ko ke hiyo ke jio jwa no ke ya uyo no ke no no ke kaka a ah, mamo ja mo mo ka ke <laughs> o owa owo hiyo mo mo elakamo mhm. e e okay lo pio no aba kɛmɛw nimiri ɔmɛ ne ba ne sa ne abadasi hamaw ne ke waname pɛ wale wanamaw mu nyoko kɛ gyi ami abranda he mhm. ne pio na ba kɛmɛw enimiri na mm-hmm. waname kɔ sɔfo yi credit card nga mi mm-hmm. se mo ko wahɛ omi ne hi o ogbati yi mm. kɛmi ni osisi bisi sɔn jimɛ anyamunyu ma ha ne wa ma pɛmi ni lowe ma nu wɔ. anyamu kilan ni e te awoto ye tɔ ye. tó na lo. bɛɛ kɛ laka bɔ. e ka mo e ka mo laka ye lɔ nene papa dun kɛ den nɔ osɔfo mi e ko pe wɔ nyakpɛ bible ɔde wɔ mumu amaba mm-hmm. kan osɔfo yi jimɛ se anyamunyu wɔ mɛ mm. lɛ ma tsɔn kan ma le wo me sɔfo okay. lo me kyɛ me le awahe osɔfo. yo bra ishmael opee no ɛɛ hmm. eh, bra richard opee no ɛɛ hmm. eh, bra yima papa kɛ wɔsa blind ha kristo leo akɛ wɔnale ni wɔyɔ sele shite ayete ni wɔsa wɔleo wɔgye ne. ɛɛ hmm. eh, anyami kaji okwe titiri. kristofo yɛ agbɛ yi mhm. lo wɔ ghana ne yɛ dɛ nkyɛn mhm. gbɛ yi sɔrɔ to yi e ni wɔ wɔ fɛn. Kwaji Obote Akuche Amin mm man uba mm uba eh, akam oti ewe bi atẹyin bẹẹ ni wọ wọ wọkọlẹ eku ajiman mhm. ekwe -hmm. eku ẹ ẹlẹ nam mhm. ene mhm. fẹẹ eko fẹẹ ku ẹ ona ni nkan fo wọ nọ ni wọ nọ obana ke ekoji nyungbo gam mie o oh, nyungbo ale mm. le boko na chole nyungbo ale le boko na chole nyungbo fe nyungbo fe ni cho mi ake wa he wa wo mi mm ni kan wo no sublime ni kan wo no wa he mm. wa wo mi ake no fe no ni ba nyungbo fe na kan no fe no ni ba nyungbo ji mo ni le na kan lo nyungbo ke wo ye eli plim e, nyungbo ye ke ha wo e nam Mhm. ne ka ne bi sɔrɔte sɔrɔte ni wa wɔ. i bi i bi i bi ɲimu ka kɛ a cɛ lɛ maaw jin wa. ahan maaw jin wa o na iwọ wọ wọ gbẹ̀yìn wùjìn gbẹ̀yìn nìkan wọ̀ nọ mhm. akẹ́ kristo foyi. Mhm. wọ sikulẹ gbẹ̀yìn ni wọ kẹ́ àwọn ìtàn mi akẹ́ lẹ́lẹ̀ ɲumọ́ agbo ni. si yẹ wọ daa si lẹ mi yẹ kọ́ ọ̀kọ́ yẹ ó nà nàka náà yẹ mi. tuutuku yẹ ọkọ akẹ́ kóolo ló lò ètò akẹ́ yúwọ̀ lò níjì kẹ́ dídẹ ọba ànàbọ́ ní èyọ yúyúwọ̀ ọba ànàbọ́ ní Eh, adwan hu obaa na bɔ ne eyɔ nɔ ne heyɔ tuotuo yɛ mi mhm. chi ŋmɛnɛŋmɛnɛ bɛlɛ na kan mhm. loko loko yito akɛyɔ kolo ni dzi mhm. chi obaa na kɛ wɔ sablan ni ka wɔ nɔ lo wɔ gbɛɛ sɔte mantsɛ fɛn mantsɛ ne awɔ lɛ ne afɔ lɛ muɛ akɛlɛ deɛ ntsɛ ko egbɛɛ tsɛ lɛ gbɛɛ ne akɛtsɔn lɛ tsɔn nɔni ebɛɛ ba fe ona gbɛɛ na akɛtsɔn lɛ etsɔn iwɔ kɔdzi okɔ wɔ ma dzi atsɛmɛ fɛn agbɛɛ akutsi atsɛmɛ. asafo akyɛme bɛn ni akɛha lɛ kan nu bɛɛ pɔ kɛ mɛnɛ ne kɛ gbɔmɔdzi lɛ naka nɔ nsa ne dzi yɛ kristofo yɛ ate tsi bɛn na akɛ fɔwɔ nɔ akɛ kristo fonyo ni dzi kristo fonyo ni lɛ dzi wɔ nuntsɔ kɛ yi wɔ wira hire lɔ mhm. wɔkɛ naka nɔ tsun ni mm. agbɛnɛ wɔtsɛ no wɔfɔ kɔ asafo akyɛ mantsɛ ni bɛɛ kan nɔ akɛ nɛkɛ mhm. ni bɛ ni tàn ba ojofoyi mm. mhm. ona. Mm -hmm. tefe tani moko tɔmɔ eku wɔkyɛlɛ wɔ wɔ maanam ni wɔyɔ moko tɔmɔ yasanto ani ena gbɛɛ yɛ edzanɔ ni ete yafe mini he wɔ gama nyɛmɛ kome ena gbɛɛ edzanɔ na mete ame yafe ewɔ wɔ sablan sani etɔn wɔ suban sani etɔn wɔ jemba si wɔ jie na kan ta adeɛ fɛn wɔ fɔnsi kristo fo yakɛ wɔ wɔ kristo bɔfɛn bɔ no wɔ kristo kɛ wɔ wɔ kristo wɔ b'a jele. deɛ mufɔm ban ni wɔda nwie mu ni bi ni baagye wɔn na fɛn ba nkanfo nwumɔ eya kanfo abonsan eya gyɛn heku si fɛn ba gyɛn mm. yoo abladi abi philadelphia nyokoro ngbɛgya no to ɛ nono na wɔyɛ ɔne kadi ota oni obote yɛ wɔ mɔ yɛ nyɛ ɔtwa wɔ yibɔ yɛ zero two four one seven seven five zero zero nine zero

bra ismail anyami ɛɛ eh, animɛyini mufɔ yɔ amɛnɔ mm. yɛhigbɛ akɛ amɛyɔ dase yɛmukuhilahi <laughs> ni kɛnɔ ni ayɛ nyɔ amɛfi ɔlo ɛɛ <laughs> eh, kɛ ɛ eh, tsɔ mɔmle ni dabi wọn gbla mɔmi ni wɔdu sisi. o yiwa dɔn kí wọ́n bu wọ papa ní jí wọn gbé eni tsɔmɔ ní bɔn wọ tsɔmɔ yɛ mufɔ hiɛ. ok iye o dase pɔtɛ akɛ kilɛnɛ akɛ o bɛ na kan gbɛ o bɛ na kan gbɛ n'akɛ aka afɔ bubu. Mm-hmm. akẹyìnmọ osọfo edutu lọ egbalọ mm-hmm. n'agbẹnẹ ọba ye hewalẹ kónkolo mm-hmm. hewodasi bẹẹ mẹ múna kẹfọ bò ọnà èdìrí mọ mi tsọ àwọn akẹ bẹẹ kẹ abala yà fẹ tó mọ ẹ polisi fóyún oníta filakyẹ anrọba nyòjì o alo asra fóyún ló o tó yà futu anrọbẹs ikẹbóyè ìwọ akẹ ni bò kẹ efọ bò mú ẹ bàṣọ n'ole nọ ní ọpọtẹ yẹn wọ ní afọ bò mú ora shefe to mo eh eh eh osisi blisi lo to ya futu gbanten mhm ya ame ame ame ame ame ame woyi mhm. bọfẹ bẹbẹ ọba mọmọ ame ni ó pé ame kòmé kòmé kòmé kòmé lóni wọn náà ṣí wọ papa yẹn hàn bá ní nàkà gbéyè ṣe mọ bẹ́ẹ̀ ni wọ papa bá kọ ẹnu mi gbéyè ṣe mọ yẹ wọ òsọfọ ìkẹ àsàfọ bí àtẹyìn wá àsàfọ yòó kẹ tàfúlàṣẹ yòó ń mhm. pọ egbò àlọ àfíẹ eya kɔ yɛ papa alo ya asra weku de kɔ si yan pɔ bàjɛ tsɔ sɔfo n'o sɔfo yɛ e hã lɛ gbɛ mm-hmm. dari b'a ya e mm-hmm. bi e ni ewɔ ye susu akɛ osɔfo yɛ ko bɛ to pɛɛ dzi mɔ n'afɛ lɛ mini afɔ lɛ nu ewɔ lɛ lɛ sɔbɔ bi yɛ alo asafo nyɔ lɛ lɛ ebe mu fɔ yɛ nɔ ewɔ bɛ ekɛ osɔfo yɛ fɛ yɛ nyɔ mu. dromo ye dromo mm. ye. dromo. ofe a na ogbe anyị ka anyị n'otu awọ kejọ yo yɛda ase yɛda ase yehowa nhyira yoo yo yo yehowa agya ọgbụ aka ọtwa gbagya no too ne no bye bye iwo behegbe na ochọọgbukwa ake hela neni yiọgbu na mm. eje susumaji mm-hmm. elo aye mm-hmm. alo ahe ha bụ jee na oji eya ka ọkọ papa n'iji nyumọ gbe nọmini ya. E. Mm-hmm. those times ẹ dey fi ọ̀nà ka praya line yẹn e. eyi ìyàn taasi nkọ moko hela ní ìjẹlẹ paan mm. bẹ wọ papa kẹ e e e e cloth nẹ baa halẹ ìhàmúrò ìnáwó àná bẹ efu amụ e.

ni onake nele fɛn fi tɛ ni wɔn kɔ ɛgbɛ akɔ papa b'a kɛ wɔwo tsɔndi ni wɔkɛlɛ afɛ mi ni wɔkɛlɛ ɛla tsa mɔ ye alo atsa ambulance ni b'awo kɛ wɔ papa sɛjɛ nɔ wa na bɛ e bɔ yen ŋlɔ bɛ wɔ mɛ ni wɔ dɔmɔ ɛla tsɛ yɛ agbɛnɛ wɔ bɛ ne ko fɛn bɔ ba sɔrɔ wɔ fɛn wɔ saranda wɔ tsaki wɔ jɔmɔ ni wɔ kɔɛ nɔ ni wɔ papa fi yɔ ni wɔ wɔ fi yɛ sɛ si bɛ ni wɔ papa ba ko yɛ wɔ fɛn wɔ musu bẹẹ tó mọ kase lọ ẹ bèbí ní gboko kasi <laughs> ni. jefa ee dúró ee. hello. dúró ee. hello. o fa ne sa mo n'o tẹ ko o fa ne nya ya o yọ. lóyún akẹ bẹẹ ètò ọmọ bẹẹ nàka náà bá wọ nítorí èsù kẹ kase lọ yẹ o ba na kebe ninu cho be germany mboku kashi ni shigbe mm. mo hilayo eyi amefi ame na no kuna ni kashi eba dan <laughs> mm. eba ton ame no ni sana amefi ame bole le nke no eh, sha me shegbe yi lele ene cho ake won ye bible ya e fit won wo papa e, ri o ona ka sele hun yesu kristo hie mm. na be che eh, eh eh eh teku na ke ese ke ilo obra no ko ni mo mo fo en den le ye le ona go ye go mi e ameke namu namu ni kɛ b'a tɔ hiɛ ne ya mhm. kaso kɛ na mɛnɛ lɛ ebe ne ke mhm. efe kra lo mo lo b'a dzi o hiɛ ko nɔ eke tɛ ni na bo ewɔ mo mo ko eya mo fɛ mo nsegbe mo fɛ mo pusɛsɛ si kristo tɔ hiɛ de tɛ ne eni ni e, o bla nu o bla nu ɛgbɛ tɛ edi o o na mo fɔ ye wɔ ewɔ kɔ k'a fɔ bo mu wa lɛ ntsɛ ni dza no kɔ k'a fɔ bo mu e. mhm. esa no oyi ɔhe wa lɛ ko konkulu he o da se akɛ nɛ lɛ dze weku kpamɔ. ene le ahe ahabu ene ayɛ boko nyɔ kaba ko obile mɔnu ohɔ nu hiɛ afi mo gbe kɛ lamɔ kɛ bla onyina tso iwɔ kɔɔte fɔmɔ miɛ o b'a gbó o sɔfo fu mu na kɛ fo mm. bo nɛ. siwɔ papa kɛ bɔnni hamɔ da enɔkɔlɛ kɛ nabo nɔ eba kɛ hani otu afe mi ni anyo mi bɛɛ kɛ ŋlɔ kɛ mi sɛ ewɔ papa wi akɛ kɛlɛ ekpe bo yɛmufɔlɛ na ni ekɛ bɔ akɛ hani otu anyo ni nosɛ ote owia wiewie mo ko nklo kɛsi nɔni lɛ emufɔ ɛkɛ bɔ yɔn ne bɛ si bɔ yɛjɛ mɛ bɛɛ o fɛ ko o b'a ni especially akɛ ife prayer line prayer line no. ok akɛ moko eba kpan nɔ. dromo ee. dromo sɔn. ó fà iná gbẹ́ ìkẹyẹ ní òtún akẹjọ.

Eh, eh, eh, mọbọ nani eha bono ọba bẹ hela kyẹ eya kẹ mpa ọfa ọwọ bọ bẹẹ kẹ wọ papa n'aka kẹ nnọ wa wọ bọ wọfọ kẹkẹ ọwiri na kọ ẹha e e ni enigye efe mi ni egye e wi bẹẹ ehyin emu ọhe ni kẹfì n'aka mi nana kẹ egye hela kyẹ yẹ eya lọgọ yẹ heko aka wi mo kẹ wo eto ewọlẹ ne ba nunọ ona efe to mọ ngmalẹ

kupen nge kamu kupen nge kujiba mwa kwa kutie lon pan pange tuyo okay lo kawa bita tapa e eh, e eh, songo e be me ta pe na ale ka hin ok an an ne abin namadi babban abuwa mede ne atipo mu okay manwe ha na ya ipote ne ne se namadi okay tun ade sika tun alai ok yo o pe no ka wa chemi o ma une jomu ye yeah una ne makpiti ye la mhm. che beni eh o e e e obla yo fi o ke la ke hela ni yo ye se ayun mo ye mane ke ti de ani la le ye hemo ke ile ake epiti la fe ba ya una mhm. no ni ne ma ke ni no ma yigbe ake ni e ya na ke la ke e ya eya ya agbe fa mi e mhm. ke a e papa ake gba lo kelebe ba pe una ah, ne chon le gbeno ne chon Mm-hmm. ni akɛgmɛlɛ hɔ mm-hmm. ne yɛn hã ne piti he mm-hmm. la ba kɛni bi wɔ ni enugbalɔ ba si ne tsu aka akɛ la akɛ agbe fa minɛ kɛ emi fún. Mm. nomi wɔ n'ayɛ wɔ wɔsi lɛ yɛ wɔ papa yun wɔ gbe nɔ mi emi fún ne ebi yɔ yɛ ni yɔ yɛ ma sɛ yɛ kɛ la kɛ a ajé ìkẹ́ wa kẹ ṣáà fọlé alo kẹ lóko pọ̀tẹ́ yé bankẹ́ o kẹ bá ń lo o bá fè ìwé náà kẹ nke abụọ Jordan kọgbe emi a ene eya egbe na eya kwe edebe je English akọchọ shinase n'ọrụ ụlọgọ n'ọba ebo ya ndete ya fe nwe na ya efe emi ni ene na yọ mufọ hildasi. Richard Richard Richard. Kọ́wá kan ní aya na ya sɔle hã le na pɔ le nu ŋe mene bi yɛ mawu bi yɛ esɔkɔ wa deke nu pɔ ne ko ba lo ye mlɛ dromɔ ye. dromɔ tɔ. o fa iná gbẹ kẹ inú tsɔ akẹjọ. yo o fa iná mi n'o yọ kẹ́ awọ Philadelphia nyo kúrọ̀ gbẹ̀jẹ̀ àná tó ní. ọ̀dà bó ṣe. wọnú fi fi rather sɛ nyɛ pass nyɛ dum a meyɛ kyi a wɔkɔ dɔm sisi dza na kan anokɔlɛ ho sisi no mu bɛɛ na wɔ saa wɔne wɔ base no ane wɔ fla wɔ sɛ ane wɔ so etu wɔ mmaa agya ne wa papa kante na eyi wɔ babo wɔ mhm. kwale de nsɔno sisi kɛlɛ ba sisi na ɛka kɛkɛ si wɔ ne yɛ kɛkɛ na kan na kan. Kuma ani kan na hɔ however persoonbaar. Mm -hmm. Dat is wel goed. Die iemand die om op dat film. En op dat Nakai. Nakai. Nakai. Siamo lei per quello non mi não tô na Não é sério, não é só Não, é. Ok ofane bo unyumbo aja obu baba o ka oche mo ka onga wo yehowa afato e yeche ne bible ke apole nu mhm ne mo bi mi mhm ne ne angala ne eh, bible angala ne ma chowo pe yi mm. e mhm jama che ehi o mhm wa jenya gbatuo nge jai no wa ngole ka ha kristo jai ka hi o mo e ehi o jai ne mo ne manye ma pemini mo ne manye ma hwe no lo bible ke Mhm. kepese epeya ya mpụọ, mhm. nonke makele ake mini mhm. lo anointing service ni wapere popo ase ne papa don pelo bene ni ba anointing service ni ka ni ba ni ka ha omi ba ni ka ba ne anointing service ne papa ba pe ne ha ne wa no no ko e e je ye ha omi je ye no ka ba ka wa ma ne wato eno lɔ amewo nuwo pɔ eko ne ape wɔ kre ɖe ko ke hã mewo pɛ ne mewo yi ɔse kapi ɔnɔ wadze wanyagba ame ke waha wɔ tso ba mi lɔ dana ne ne pie mhm. le le mewo eno dzi wɔ mhm. ko ne le mewo nye ne ba wa he mhm. ne ba ne ba pe mi ne e ba yi wanyagba ame ne pe mi ne e e e pe ke hã wɔ tso na lo lɔ ke balɛ ke ne ba hã kan osɔfo ne ma de ke ɛɛ eh, aŋɔnoko hiyɔ ba mm. n'o y'a plɛ le okay lawyer plain le nokpa mm -hmm. nature ka pimo won nature mm. ne bible ke le mo won le gbe yo okay mhm. ne le le han mhm. ne le le pla mm -hmm. ne le le cha okay lo ko won jagba ne po pla mm -hmm. le lo he papa dun ke mo po mo nu ko no na ga mo pla o okay ne le no le ma ne ma pe mi ni e ma cha mo okay to na ke o, bible ke le le e, e mhm. ba anointing service na òhìn ẹ̀chẹ̀ jí mu o mhm. lẹ́ bible lẹ̀ mọ̀ ẹ̀ ma pèmí ni ma wúwo n'oké jẹ́ mọ̀ sọ̀m ní kọ́ ọ̀ma ma sẹ́ngu akono ní ma hàn ní mhm. ebi ẹ̀hẹ́ ma pèmí ni ẹ̀ ma bá nù yàn kébà lẹ̀ jà anointing service ọ̀ ẹ̀ mu akẹ́kyọ́ ọ̀hẹ́ na àngọ̀mọ̀ kẹ́ ma sì kéré dẹ́ kọ́ kẹ́ ne papa wie no mm. ko ni eke ake tefi ɔtɛn ni sojafo yo yatɔn amrɔba mm. ani wona sojafo yi ni yatɔn amrɔba daabi kɛ sojafo yi ba yatɔn amrɔba mini sika hɛkɔn mm. oba na kɛ beepi yɛ sika hɛkɔn hàn ni mɔni afɔlɛmu jɛ engele nɔ kɛji sani na bi ne ɛ nifi asrafo ike ni ke ni ba e ɛna enwumbɔdoro mɔni tɔnwɔba ni wɔ papa fi yɔ ehe komoko ni ke ni dan mhm. ehe komoko no ko dan mhm. kɔɔba consultation etɔn mɛ ni ntɔwa je ni eka e daa bi mhm. ona sini ete sika sɔmɔ hi wɔ egbin ɛsɛ ni ete ahi tulɔ ahi mini jinɔ ni ba piti jinɔ ni ti na wɔba na kɛ mɛ piyɛ ni kun yɛ ekɔ lɛ kun yɛ afɔ amɛ mu lo amɛ dɛ nkyɛn ma fɔ amɛ mu lo. gbɔmɔ adesɛn fa mi mu tí wọn agbɛnɛ amɛn yɛ kpiti yɛ yɛ helo ne mi soba amɛni tí wọn mi yɛ etɔ kpiti yeli yɛ sika sunwɔmɔ yi wɔ sika sunwɔmɔ hã gbɔmɔ tsakɛli lɛ ba kɛ bo nɔni ŋɔɔ na bɔna ni eke gbilafi o yɔ o de nindoji nɔni efite mufɔmu babawo ewɔ efe tuma soja foyi ní àmúràn ni ẹ ló polisi fún ẹ ní ètò àtúnṣe ní ẹsà ní ìbàlẹ̀ nàgbà. yóò ablade abi philadelphia nyokron gbẹjà náà tó ẹ. heni bi ŋmɔwɔ gbɛ nuwɔkɛ wa ne heni wɔsɛ ya na wie lɔɛ aŋɔ ankro ankro ni mo na agbe wie mo kura aha wɔ dani wɔ kpla brahima mi na ha ga tɛtɛ kɛtɛtɛ fɛn yɛ philadelphia jo kron gbɛdza nɔ to ne nɔ. yo o fa kofi ha ga n'oyaje yewo agbakumi eji kron chimekume nyo ke no ya futuwo le ni kafie efe kron na kanji nyumbo mu form nye ha ni wonya ye nyumbo mu form na ni mo fe mo aple ake nyumbo de nche afole mu ka ngbegbe ni gbomo adesa fobo lobo de nche owo he noko megbe ni nyumbo achosebo ni le de nche efobo ni oba acho nyumbo gbomo kron philadelphia nyo kron yo ablade abi moye ni nyanu na eji brother Emmanuel Ashrefi Gogo ni mo ti anu ni ji enyo oji nyeminu Ishmael Kofi Eje bra Ishmael anyami mi no yo ke haga tete ketete fe yo no ni yo ke haga tete ketete fe ji eh ke chowo papa ni chowo mo ya ni wole ake osɔfo ipi kɛgbalɔ ipi nifiɔ ayɛ susuma je nsɔ menekɛnekɛ mefɛn an bɛ tuma polisi foyi ni bi an bɛ an jɔni an rɔbɛs. okay. ìwọ arọba fẹ arọba kẹ gbla tún ẹ bọfẹ bọniji gbẹralógbẹfẹ gbẹnudẹ ìbátan dé he òṣìkà dé lẹ èké alẹ wẹkọ ẹnumí náà ni wọya ìyànà ẹsọ ọmọ tún yàn mi ìwọ má wà mí fẹ náà sọ náà mi sọmọ yẹsọ Philadelphia mhm. wẹkọ ẹ kẹ ihe ẹfẹ ni kɛyɛ gyina mu kokoraa bɛɛ bi ɛdi akɛ philadelphia kɛ nyɔmɔdzɔ e e e ni yɛn no ɛha bɔ bɛɛ dzɔ ɛha bɔ koraa ne nyɔmɔwo kokoraa bɛɛ he yɔ wɔyɛ se ne wɔba. yoo ablade abi mɔye ne nyaanu ne ɛgye broda ismail kofi egyin ne mɔne tia ano ni gye te ɛgye nyɛminu richard tete amuate ɛkyɛ richard le mini joseph gbikɛya gan kɛdangbe ɔtɔ ɛpɛ. yo nenema de maa bi mɛ kɛ nenema bi mɛ tso pɛ dzi o papa dun ba ne ba n'o. emunyuome ehewa obo okay eyaga wale otim ke kwada yin mumu okay ne wanye no wa mi onfufun ne pe don ba ne ke wa palo ye no wa e ma wa ka wa pe ke no ma wa na ne ya mhm. no emunyu no e wa obo okay. se ke wa na wa hetu yo mana ka koko wa mi ko ngem mhm. pe fufun no wa mi okay. ne ma wa wo mhm. ne ma de ma bi ya pe wa Eh, mama Millicent mm-hmm. efo miligbe okay. lọ ke wọ ma gbe wa program náà yan lẹwọ ma labọ ko ke hanlẹ okay. wàhálà mi ọ̀nà ọmọ lálẹ́ pẹ́jì. we wish you a happy birthday. We wish you a happy birthday. It shall be a day of joy. It shall be a day of blessing. We wish you a happy birthday. Family and friends, we wish you a happy birthday. Nyokro team, we wish you a happy birthday. Happy birthday, how am I? Money, job baba. Amen. Amen. Yo, ablade abi ilaye wo ni kesi onye o ti papa wɔkyɛ steven adomkyɛ edu a ɛha wɔle akɛkɛ mo fɛn mo ne odwa mo gye ɔnyimɔ yikɛ yɛ ano koro ko heɛ agha aha bo ne gye awo gye ne no aha ne enyo na ŋmalɛ ho kɛ nyo mo enyonyɔnyɔ kyɛ nyɛ nyimɔ steven philadelphia nyo ni osisi wee ka kà á sí gbẹ́nẹ̀dẹ̀kẹ́ ó chi ní wọ́ọ́ pé kó mẹ́tọ́ ìgbẹ́ nọ ní má ŋọ̀ sí dáa ma ha ŋá steven adum tse papa efe kó ló kọ́ wọ̀ kẹ́ jọ wọ̀ kẹ́ yehowa adzọ bò agbẹ̀nẹ̀ philadelphia ni ewie adum a klẹ́ńklẹ́ń mama wọ̀ kẹ́ wọn da ya ofo mogbe ne amle no che unha philadelphia mange bene afe ni ni papa ni yo omle se na mo papa ni wo na ye omle ye o ka ye no ka yin wodro mo be ka be fe wo ka ye wa ajobu bia bene oyo ofo mogbe jino ne ye ho afato yi ye fe ko no ko kejo amro ne agbene tv director nana kweku dria wo ka ye wa ajobu ko modern boy second chance tv eh

bisma kwami amuaku jampa wọkẹ yehowa àjọ ọbọ ẹjà akẹbọ kẹnufẹ náà wò kpanu òhó òhó òhàwọ nígbàjẹ ànọtò na ẹbà nọke òmànyé wọkẹ yehowa àjọ ọbọ bàbá agbena agbẹnẹ wọtsọdzi ahinga tsọlọyì brak òfi yẹ e back room wọba adamu ọnọ níwọkẹ point of contact níwọkẹ tsọdzi ahinga tolọ efe si kẹ. bɔne nye bɔɔ mmɔden yɛ second chance tv yɛn heɛ wɔka yehowa agyɔ nye babao agbene nye sɔɔlɔ kometo pɛ your humble servant stephen anete abe miji ochiame kenya philadelphia nyokron gbẹjano tòóni minchi lẹlẹ chipado ẹkẹtàn bíẹ nìkẹtàn bíẹ nìkẹsẹ àtàn bíẹ nìgbẹjano tòóni wọgbẹna kẹ ọmọnyé wọkẹ yehowa ajọ ọnyẹ ní efata nyehe wọkẹ gbẹnẹnẹkẹ otí nwe kó nwẹ akpẹyọ yẹkẹ ṣíà kọmọjìnà. Bye-bye. Bye. Hey. Uh-huh. Uh-huh. Beleche, Gandangme, Philadelphia, Nyokroe, Wala, Philadelphia nyokron e wala dwemo esheshi Nanyo nyumwe bashwe we bi ko e eh. ye wo benemi e eh. no cho mi ne che nyemi e jake bele esheshi e eh. Bromo ye kese e ko bɛɛ ye yehowa zeba